لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الأدية محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم الشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواج وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يقف وبعد الله سبحانه وتعالى تتون كو ìjókòó wa ní àárọ̀ yìí ọba tí ó fi ìyọ́nú rẹ̀ kó wa pọ̀ kó má fi ìbínú rẹ̀ tú wa ká. Eh, alhamdulilah typhoid díẹ̀ díẹ̀ wọn ló fẹ́ wà lára but àdúrà yín ti lé dànù eh, jazakumullah khair <laughs> na eh, gẹ́gẹ́ bí ìṣesí wa tí ó bá ti di ahadi tí ó parí oṣù miladi àwọn ọ̀rọ̀ ọ̀nù lé ni a máa ń gbé ẹ̀wò torí inú ilé ni gẹ́gẹ́ bí o bá ṣe máa ń sọ wọ́n rí sọ wọ́n ní àtinúlé láti máa ń kó ẹ̀ṣọ́ lọ́ọ̀ta Allah subhanahu wa ta'ala ó ó jẹ́ ká mọ̀ wípé inú ilé pàtàkì gan inú ilé dé bẹ̀rẹ̀ látòrí ara ẹni ni ọba adẹ́dàfi sọ pé kú anfusakum wa ahlikum nar ẹ wá ìṣọ́ tó nípọn fún orí ara yín àtàwọn aráalé yín náà kúrò nínú náà ẹ ṣe ìgbìyànjú tó nípọn lórí rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe máa san gbogbo gbà òpó mẹ́wàá yẹn a gbọ́dọ̀ fi rinlẹ̀ nínú ilé kí ilé yàn kó fi bá a jẹ́ àgàsọ̀ lọ sínú ọgbà àlìjẹ́nà tí ò bá pé tọkàn bá yẹ ń bẹ ó máa ń minú lé tó bá dẹ̀ ti minú lé yóò mi ẹ̀dẹ̀ tẹ́ẹ̀dẹ̀ bá ti mì yóò mi àdúgbò tó bá ti mi àdúgbò yóò mi ìlú tó bá ti mi ìlú yóò mi orílẹ̀-èdè àìdúró déédéé rẹ̀ ó mi ayé bí ọba adẹ́dà ṣe sẹ́nu torí ìjọba àkọ́kọ́ tá a gbọ́dọ̀ mójútó òun ni ìjọba inú ilé àjọṣepọ̀ lọ́kọláya àkọ́kọ́ rẹ̀ náà dẹ̀ ni wípé yàní káàrí malẹ̀ àkídàtú tawhid wal iman àdìọ́kàn ọba adẹ́dà wà ọ̀kan ṣoṣo ni ó lékè ọ̀la lórí àlàáràṣì rẹ̀ ọmọ ń tà ń rò ọgbọ́n ń tà ń sọ orí ń tà ń ṣe ó ní àpèjúwe tó pé pérépéré ó ńlá sófin òfin rẹ̀ là á tẹ̀lé bó o láwa ṣe lo òfin yìí á fi jọ bí o ń ṣe ńlá sọlá àlọ́ sọlá ń ṣègbè wa ẹlẹ́yìn pàtàkì ní gbogbo ìgbà adé gbọ́dọ̀ mọ̀ wípé gbogbo nǹkan kádàrà rẹ̀ òun la sáà ìyọnu rẹ̀ là máa lé bá eléyìí pàtàkì fún gbogbo èèyàn gbogbo wa láti jẹ́ kílè ìrìnlẹ̀ a gbọ́dọ̀ bàbàrà nǹkan tó jẹ́ òpó ẹ̀sìn kí ni irun a gbọ́dọ̀ fi ṣeré <clears throat> nínú ilé àti nínú ọ̀tà òjíṣẹ́ ńlá sallallahu fi sọ yìí pé ẹ̀yin tẹ́ gba ọba adẹ́dàgbọ́ alaykum bi qiyam al-layl ìmọ̀ dìde lóru ọ̀dọ̀wọ́ yín fa innahu daabu salihina qablakum ìṣesí àwọn ẹni retí ẹ ṣáájú yín ni tẹ́yìn náà bá fẹ́ jẹ́ ní ẹ má fi qiyam al ṣeré òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ní sharaful mu'min <clears throat> iyì àpọ́nyé ẹ̀yẹ olùgbàgbọ́ òdodo òní kọ́ bọ́lọ́hún ọba múlẹ̀ lóru ó ṣe lówó kó kéré ma kò fi mọ́ báwọn nìkan ó ní ẹni tó bá fi àyà mẹ́wàá kí irun lóru ó ní àní kàkún ẹni tí ó bìkítà ṣùgbọ́n ẹni tó bá jẹ́ tó àyà ọgọ́rùn ó lé léyìn ó ní ọyún ti wà lójú ọ̀nà ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ṣùgbọ́n ẹni tó bá fi bí àwọn bíi ẹgbẹ̀rún àyà tó bá fi rin ilẹ̀ lóru á eléyìí àwọn ògbóǹtarìgì nu tí wọ́n dẹ̀ fẹ́ ká máa lénu kò fi jẹ́ wípé bó ṣe lè wù kó rọ́tó láàrin ọ̀sẹ̀ á parí kúránì lóru èyí pàtàkì gan torí bí kúránì bá ṣe pọ̀ nínú ilé wa sí nínú ìgbésí ayé wa sí. Si bẹ́ẹ̀ ni oríire àti ìgúnrégé nígbèsè ayé ni yóò fi wà nígbèsè ayé yẹn gbogbo àwọn nǹkan wọ̀nyí téèyàn bá mójútó kò ní ráàyè mójútó wọn ràn wọn rán títà wọn sọ léyìí wọn sọ kìnnì ṣùgbọ́n àdánwò bẹ́ẹ̀ ń ta nísìn ni wípé social media ó ti gba ilé lọ́wọ́ gọ̀rọ̀ wọ́n tẹjú mọ́ social media ju kí wọ́n gbé kuraani kí wọ́n kà lọ àdéhùn ńlá dẹ ẹ pàtàkì gan irun lẹ́yìn eléyìí alukurani kíkà gan mi máa máa kà mi máa pèpè sí nínú ilé mi máa kà mi máa wá tuma rẹ̀ bó la ṣe lò kí ló fi tó fi rin lẹ̀ gbogbo lè ó pàtàkì ìfẹ́ ọba adẹ́dà ìfẹ́ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa alihi wa sallam ìfẹ́ àwọn ará ilé òjíṣẹ́ náà sílá àrà ọ̀sọ̀lọ̀ ìfẹ́ àwọn sàbẹ̀ rọ̀dẹ́lá àánú tó fi jẹ́ wípé ìgbésí ayé èèyàn ó ní ojú pọ̀nà tó tẹ̀lé kì í sì pé èèyàn kàn lò lẹ́yìn pàtàkì gan torí fífẹ́ràn àwọn ará ilé òjíṣẹ́ náà sílá àrà yẹn ni fún mùsùlùmí lẹ́yìn pàtàkì tá a gbọ́dọ̀ fi lọ́lẹ̀ nínú ilé wa kì wá ṣe ẹnìkan àwọn òfin ẹ̀sìn ó di dandan ká máa fi rinlẹ̀ nínú ilé kó fi jẹ́ wípé kí ni inú ilé wa ó fẹsẹ̀ rinlẹ̀ lójú ọ̀nà ẹ̀sìn kì í ṣe gbà ló gbèsè ayé wa bó ṣe wù wá because tíyàn bá ní bọ́ bá ṣe wù ú lòun ó lò bí ó ṣe wù lọ́rọ̀ rẹ̀ ọjà sí kọ́lọ́mọ́jẹ tí wọ́n já Ọgọrọ àwọn tí ń ṣẹlẹ̀ nínú inú ilé nísìn tí ń sábà fanu kọ́kọ́ má fẹ́ lófin ọba kóró yìí pé òun tó tán ta ló tó tán Allah subhanahu wa ta'ala ó ní kò sí kò sí bí wò bóòlù ṣe ṣe báyìí kò sí ni kò sí ọlágbára ju gbogbo nǹkan lọ ọba tó fi ẹ̀sìn lọ́lẹ̀ nìkan ló lágbára jẹ̀sìn lọ òun ló lè change ẹ̀ báyìí change ẹ̀ báyìí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ga ẹ̀sìn lágbára jù lọ lòfi jẹ́ pé ọba arẹ́dọ́ pa aláṣẹ pé ọgbọ́dọ̀ mọ̀ ṣe báyìí báyìí ni kò ṣe ṣe kò fi mọ báwọn nìkan ó ní wọlé wọlé ansabetinaka àti parí ìkẹrẹ wálé eléré afẹsẹ̀rẹ̀ rinlẹ̀ o lè yẹsẹ̀ kúrò nídìí òdodo bí ìbá ṣe báwọn ni lẹ́kọ̀ọ́dì kí tẹ̀tẹ̀rẹ̀kẹ́nu eléyìí ṣe àǹkọ́lé ilẹ̀ bí jì wọ́n ṣe ń mí ẹ̀ ètè oríṣiríṣi ẹni tó rò pọ́ lágbọ̀ọ́yé kò sí nǹkan kan bẹ̀ fọ́tò ni yóò mú ètè jọ lóríṣiríṣi báyìí ó mọ̀ wò ah ó rò pé òun ni ó dìbò ọba tara bọ̀ ńbọ̀ ọba ya lọ́wọ́ a máa oríṣiríṣi pé a àtàwọn ilé ìwòsàn bá dówó pọ̀ bí ìbá ti pa àti fẹsẹ̀ rẹ lọ́kàdé kí tẹ̀tẹ̀rẹ̀ kánú ilé iṣẹ́ àǹkọ́lé lọ ìwọ náà bá mì sí wọn lọ́dọ̀ díẹ̀ ọba gbọ́ tiwọn ọba ṣe tiwọn ọba adẹ́dáwá ni tọ́ ọba ṣe bẹ́ẹ̀ ni idan la'azaqnaka difil hayat wa difil subhanallah tọ́ ọba lè ṣe bẹ́ẹ̀ ni àbá fi oró ayé máa ọ àti tọrún òjíṣẹ́ lásán asálàn ní bá bá subhanahu wa ta'ala torí nínú àpọ́nlé tí ọba adẹ́dà ti fòjíṣẹ́ lásán asálàn ní wípé yọ kọ̀kọ́ tọ́ sọ́nà náà kò ní jẹ́ kó ṣìṣe yọ àṣọ kó o fi mọ iyì tọ́sọ́nà ta fún ọ yìí o tọ́ba jẹ́ pé o ṣe bá mi ni ntí bá bí ni kò ṣe bẹ́ẹ̀ fáwọn tó lọ ní yòókù ngbà wọn bá ṣe tán ni ó mú wọn ni wọn sọ pé yes òun dé subhanahu wa ta'ala torí pé kíni òfin tó fòjíṣẹ́ lásán asalam ó ń lò fi gbẹ̀yìn last testament kò sáànà bíi mí ìmọ̀lẹ́yìn rẹ̀ ló fi jẹ́ yí pé ó mọ̀ yìí wọ́n gbọ́dọ̀ mọ iye ara rẹ̀ a gbọ́dọ̀ mọ ọyọ ní a ajíṣe bí ọyọ láàrin ọyọ ìṣe bí babẹ nìkan tó túmọ̀ sí pé kíni gbogbo ń tá a bá ṣe bó o lọ bá a dẹ́ẹ̀dá ṣe fi ń òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí ì ṣe pé pẹ̀lú ìfẹ́nu ìfẹ́nu jahiliya ni ìfẹ́nu jahiliya ni àìmọ̀kan ni ojú tútù ni ìfẹ́nu téèyàn bá ti bàjá kò lè lọ kò lè ní tẹ̀síwájú nínú lọ́dọ̀ lọ́dọ̀ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kò lè soríire bí tẹs bí ìtẹ ìfẹ́ inú èèyàn mọ́lẹ̀ bá ṣe jìn bó bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ ni ó ṣe dọ́là sí níwájú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ló fi jẹ́ pé gbogbo ìgbà èèyàn ọmọ kí lọ́ba adẹ́dà sọ kí lọ́ba sọ ló fi sọ yí pé òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ó ní kullukum gbogbo yín lẹ́wà lè jẹ́ illa man aba àfẹnitọ́ bá kọnu yín ni ò ní ra àlìjánná wọ̀ wọ́n ní wọ́n mọ̀ yín àbáyá Rasulullah pẹ̀lú gbogbo ó ṣe ròyìn àlìjánná yìí tá a dẹ̀ mọ̀ pé sadiqul masduq kò ní ntọ́ ọba sọ bó ṣe rí nù. ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala invite ẹ̀ wá lọ sókè pé wá wo gbogbo ń tà sọ kò síbẹ̀ ìfẹ́ nìkankan nínú àwọn ẹ̀dá rẹ̀ òjíṣẹ́ lásán àṣàlà nìkan ló ṣe fún tó fi jẹ́ pé tí n bá ń sọ̀rọ̀ nǹkan báyìí nígbà mi à sọ̀rọ̀ a mọ̀ ń rí báyìí mọ̀ ń rí báyìí nǹkan báyìí ń yọ wá lẹ́yọ lẹ́yọ lẹ́yọ fáwọn sàbẹ̀ ni wọ́n gba kéwù yìí bí wọ́n ṣe rí ìyọnu ọba adẹ́dà tí wọ́n fi ṣe kòńgé oríire wà lìjánná ó ṣe gbogbo àlàyé rẹ̀ fún wọn bí wọn ò ṣe ní wọná ó ṣe gbogbo àlàyé rẹ̀ ta ni ọ wà kọ tí ó ní pòun ò ní wọ pẹ̀lú gbogbo owó ìṣèjúwe rẹ̀ <laughs> ó ní bíi kó bàtà sí ẹnì kọ̀ọ̀kan nínú ọgbà àlìjánná ọlọ́lá ju gbogbo tí ń bẹ láyé àtọ̀run lọ subhanallah ló fi jẹ́ pé àwọn sàbẹ̀ tí wọ́n lé pé ẹ́ <laughs> níta ayé yìí àṣẹ gbogbo ń dábàá sacrifice á sacrifice rẹ̀ láyé rí láti rán wọ̀. ló fi jẹ́ pé ẹ̀dá ọmọ tábà ti ní òfin ọlọ́run ọba ni ọmọ yìí pé n tó ń wọ́n fi rojú rí rẹ̀ mu yóò rùn pa yóò rùn sẹ̀sì n tí ò fẹ́ ni à eléyìí ọkọ̀ ọ̀nà àlìjáná òun o yóò ṣe ni yóò fẹ́rẹ́ gé fún un lójúṣẹ́ náà sọ àṣọlá fi sọ pé huffatal janna bil nínú àdánwò tọ́ba adẹ́dà ní káwá sí láyé ni wípé tí ó mú nira wá tí ọkàn ò ní tètè fẹ́ gbà la fi ṣe ojú pọ̀n lọ sí ọgbà àlìjánná tá a gbọ́dọ̀ ṣe kádìdé lóru wákàtí márùn téèyàn bá ṣàbùrú sí ọ kó gbé kóra ró òfin láàrin lọ́kọláya gbogbo ẹ báwọn bá ṣe tọ́mọ bá ṣe ṣe gbogbo ẹ oríṣiríṣiríṣiríṣi báwọn ló pé ọba adédáni máa faratna fil kitabi min shay'in ààfin kankan lẹ̀ nínú tíra yìí láì ṣe àlàyé rẹ̀ àlàyé wo ni kí ni àlàyé tíra òjíṣẹ́ sallallahu alaihi wasallam wọn ni àlàyé tíra kò sí bá a ti fẹ́ ṣe tá a bá la gbọ́ Kùránì yìí àfi kí ni àfi ká wá bóòwò lòjíṣẹ́ sallallahu alaihi wasallam ṣe lo ìgbà rẹ̀ bóòwò lè ṣe lo ayé bóòwò ní ìgbésí ayé rẹ̀ ṣe rí ọ pàtàkì gbogbo wa ní gbogbo gbà oníwọ̀ ọ̀fìtìnnà bí shahawat gbogbo ní tí wọ́n máa dùn mọ́yà lọ́ba adẹ́dà fi ṣe ojú pọ̀nà lọ sí di iná ìtumọ̀ tẹkílífù ganu àdánwò bẹ́ẹ̀ mu exam tá a wá ṣe láyé nu ló fi jẹ́ pé ọba adẹ́dà ọkọ̀ ansa sídìí gbogbo béèrè kọ̀ọ̀kan tó fún wa ó ní ká dà kọ́ ni kọba adẹ́dà kọ́ wa lè jẹ́ kó rí iwó pé ká lè rí dàkọ́ ìgbésí lọ́kọláya nítọ́dá lórí nù. ńlá ni ìgbésí lọ́kọláya bó ṣe ṣe ìyàwó rẹ tó fi ní wọná látara rẹ bí wọ́n àtọkọ rẹ ó ṣe lò pọ̀ tó fi ní wọ iná látara rẹ ọba adẹ́dà ó fún ọkùnrin lórí obìnrin lórí ìyàwó rẹ̀ ní agbára tó pọ̀ gan. ìgbà tí ó wá parí rẹ̀ ní tí ó fi ṣe checks fún and balances ó ní wọ̀nyí náà tọ́ ọ̀nà kún fala tabu alayhinna sabila tí a bá ti wọn kọjá àlà fún yín wọn bọ̀wọ̀ fún yín ẹ má kọjá àlà lórí wọn o torí wípé tẹ́ ẹ bá kọjá àlà inna Allaha kana aliyan kabira òun ọba adẹ́dà òun lékè ọlá lórí gbogbo ẹ̀dá o òun dẹ́ bàbàrà òun náà ó lo motomoto òun lé lórí ẹ̀ńtọ́lọ́wọ́n bá dẹ̀ mú ẹ̀ńtọ́ba adẹ́dà bá mú òun ẹni tí wọ́n mú tọ́ba ayé bá mú yàn díẹ̀ ni. pàtàkì mìíràn rẹ̀ wọ́n á di nǹkan mọ́ lọ́wọ́ àtẹ̀sẹ̀ àbí yóò ilé sọ̀rọ̀ yóò bí èbú yóò ta wàìwàì tọba adẹ́dà bá múyàn adánimú èsì ilé tutù báyìí yóò dé èèyàn mú òun dẹ̀ máa làágùn. àwọn èèyàn lè máa pariwo tútù oró ọ̀dẹ̀ máa mú òun nìkan ni ọba adẹ́dà nù. yóò mú ẹ̀dá ojú rẹ̀ ní kò gbọ́ ojú lọ́wọ́ rẹ̀ bọ̀tí kò ní fi ara rẹ̀ gbé ṣùgbọ́n kò ní lè mú yóò dúró lójú kan ó dìbò ọba túlẹ̀ ọba adẹ́dàánù ló fi jẹ́ pé ó ní wọ́yọ̀ hádìrúkúmùlọ́hùn nafsa èmi ọba adẹ́dàá mò ń kìlọ̀ ara mi fún yín o kọ́ba adẹ́dàá máa mọ̀ ọ̀gọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nínú àwọn inú ilé ó ń bani nínú jẹ́ wípé àwọn tí wọ́n bá láwọn lágbòye ọwọ́ tí wọ́n fi mú àwọn obìnrin wọn subhanallah bí ìgbà tí wọ́n ń wò pé ọba adẹ́dẹ́ ò tiẹ̀ sí lisanu lehal nu àwọn ti ṣe gbé àti ẹ̀gbọ́ tàwọn àwọn obìnrin torí pé kíni kí ló yíṣẹ́ lásán àṣọlá ń júwe ìwọ̀n ọba adẹ́dà ló dẹ̀ ju wọn bẹ́ẹ̀ ó ní naqisatu aql aláàbò ọpọlọ ni wọn ó tí wọn bá ní aqlu èèyàn wà naqis kí ló túmọ̀ sí oríire o kò pé kọ́síkọ́sí ọ wà fún tó túmọ̀ sí nù làfi ń sọ pé aláwo kù ni wọn bá a bá pè wọn láláwo kò á pọ́n wọn lẹ́nu kété pa abúyé o ọ̀dà gbogbo ṣe sí wọn bọ́lá wọn bá ṣe dá wọn kò kí wọ́n rí báwọn òun gangan ní dídá wọn ká máa fọwọ́ kan tọ́jú oúnjẹ ká máa fọwọ́ kan mọ́ma ká máa fi nùdí fún ká máa fi tábà fún ká ṣe báyìí ká máa rọrùn sùn ká ṣe gbogbo ẹ̀ ó súnmọ́ obìnrin ju gbogbo ẹ̀ lọ ọkùnrin ò ní gbà yín yọ ọmọ wò pé ah, ló ń ti lọ látàárọ̀ ló ń ti ṣe kínní ló ń ti ṣe kínní <laughs> ló ń ti ṣe látàárọ̀ obìnrin ọgbà gbogbo èèyàn mara tọ́ba jẹ́ yí pé bí ọba adẹ́dà ṣe dá ẹ̀dá ọkùnrin lọ dá wọn ni nǹkan ò ní lọ sọ àpọ́nlé wọn nù ló fi jẹ́ yí pé wọ́n ní ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn. aleykum salaam wa rahmatulahi afaani obìnrin kan ọ̀sẹ̀ kan wàlà sọ́bùrọ̀ ẹnìhùnà ọ̀rọ̀ á ní sórí pé wọn ọ̀sẹ̀ kan wò ò ní níyàwó ò ní ní wọn rárá yaghlibna al-karima wọn máa fojú èèyàn rere mọ̀ bó wa yaglibuna al-lahim èèyàn burúkú máa fojú àwọn náà rí mọ̀ bó ṣùgbọ́n o ìwọ jẹ́ ẹni rẹ tómìnrin máa fojú rẹ rí mọ̀ bó ta lóbìnrin fojú rẹ̀ rí mọ̀ bó tó jíṣẹ́ náà sílá àlọ́ sọ́lọ̀ ẹ̀ka gbogbo báwọn ẹ̀yà wa ṣe máa ń dín pẹ̀lú jíṣẹ́ náà sílá àlọ́ sọ́lọ̀ yarhamakallah ìyá wa Aisha àmọ́ mọ́rọ̀ wọn wá ń gbogbo gbà ọba débi pé ń sọ náà sílá àlọ́ pé tẹ̀sánmọ́ alẹ́kẹ́ nàbí tàbádẹ́wé ọ̀la nàbí ni ọ subhanallah <laughs> làwọn afáàfin mú ọ̀rọ̀ láwa ń bẹ̀ yẹn istimbati ajiba kí ni istimbati ẹ̀ mú wa wọ́n ní ló fi jẹ́ pé gbogbo ntòmìnrin bá sọ àní fìyà jẹ wọn lórí rẹ̀ àdẹ̀ ní ṣe hukumu tọkùnrin bá sọ yùn kí ló ṣe ó ti jáde ṣùgbọ́n obìnrin <laughs> àwọn kì í náà nù àwọn àdàmọ́ jágbọ́n náà ṣeré òṣìwò ni obìnrin lè sọ bẹ́ẹ̀ ọlọ́run àánú rẹ̀ wo lọ ń sọ obìnrin lè sọ bẹ́ẹ̀ tọba arẹ́dà bá sọ̀rọ̀ kalẹ̀ láti fi dá sí ti ń bẹ nínú ilé ìjíṣẹ́ lára àṣálà kí ni ìyàwó Aisha sọ ni ah, ọlọ́run rẹ yìí gbogbo nǹkan ní fi máa gbé ọ lẹ́yìn obìnrin nù tí wọ́n bá ń ṣe bá ń pẹ̀ lóhùn òjíṣẹ́ lásán ọlọ́run dàrú rẹ̀ kò dẹ̀ ní dàrú rẹ̀ mọ́ nínú gbogbo nǹkan sallallahu alaihi wasallam tí obìnrin bá ń ṣe báwọn sí òun ta ni wọ́ ni Umar bin Khattab radiyallahu anhu ó ṣe kí ni ó ní ah, ya Rasulullah kó tó dé ah, àwọn obìnrin wa gan máa ń gbà ṣùgbọ́n ń gbà tó dé tán làbádó àdìránṣẹ́ wọn bó ṣe yẹ kó jẹ́ nu nǹkan àmọ́ lè ní súnà nù àwọn tí wọ́n máa ń dáàbò bobìnrin tí wọ́n máa ń kẹ́ wọn tí wọ́n máa ń gẹ̀ wọn ṣùgbọ́n bí wọ́n ṣe ń kẹ́ wọn bí wọ́n ṣe ń gẹ̀ wọn tó yìí o wọn ò ní yẹ̀ wọn ò ní bò láti máa ṣe kíni láti máa straighten wọn torí tí wọ́n ń ṣe òun ẹni tí ọba mọ̀bọ ni ọ gbọ́dọ̀ ṣe bí ọ̀bọ kìí ṣe torí nǹkan mi là ń fi ń ṣe gbogbo eléyìí torí káfíńrí wọn rè ní lórí dáadáa àní dákẹ́ dáadáa bọ̀tà dùra wálẹ̀ kò fi torí pé tọ́wọ́ bá fẹ́ múyàn àfi kó o lulẹ̀ fún un dáadáa kó o fi lè penetrate gbogbo nooks àti corner rẹ̀ ntọ́fà mi. tẹ̀sí pé wọ́n jẹ́ ń pọ̀ nìkan pẹ̀lú òjíṣẹ́ lọ́sàásálà wọ́n jọ wẹ̀ pọ̀. ebi pé ńgbà tí wọ́n sọ fún béèrè lọ́wọ́ nana Aisha ara ẹ̀ná pé sáà lè rí òwò ara wa ó ní àṣẹ èmi rẹ̀ jọ máa ń wẹ̀ pọ̀ tọ́ba fọ èmi ọmọ wo tẹ ọmọ wo mi tọ́ba tọwọ́ bomi yín sọ pé rárá mọ́ bu tọ̀dọ̀ mi bu tọ̀dọ̀ rẹ ni o bu kí ló tún so bóòlù tiẹ̀ ṣe jẹ́ fi jẹ́ yí ọba adẹ́dà ọ wá parí parí gbogbo rẹ ní في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ẹnití máa ní retí ọba adẹ́dà àtijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama tó fẹ́ jèrè níjọ́ náà àríkọ́sí tó dáa jù tó parí ní ti ń bẹ́ fún lára tani Muhammad sallallahu alayhi wa sallam so lọ́lọ́wọ́n bá ń fi ṣèkìlọ̀ yàrá lẹ́dínà amanu aminu

sí drawing board torí pé kí ni tí virus bá ti kó sínú system kí làá máa ṣe á dà padà sí default padà sí default àti wọn àwọn ọ̀dọ́ so a fi síìfù gbogbo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káfí Quran àti sunna káfí ṣe mi ẹ̀yà àjọ tá a fi fọ́mátì system wa torí pé kí ni òun nìkan lọ lágbára ju gbogbo ẹ̀dá lọ kódà ọ lágbára ju òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ ọ lágbára ju àwọn màláíkà gan lọ ọba adẹ́dá nìkan lọ lágbára ju gbogbo ẹ̀dá lọ so kọba adẹ́dá à ń bẹ̀ kó rọ̀ wá kó jẹ́ àlè ṣe tiẹ̀ ká lè gbọ́ yé ká lè tẹ̀lé náà. جزاكم الله خير جزاكم الله خير جزاكم barakallahu الله kọlọ́run كلام wà بعد sí ní àdá àwọn tó bá ní ìbéèrè ẹja náà ìbéèrè inú ilé o bẹ́ẹ̀ni kì í ṣe tinú àtàlọ́lá kéde títà number one now as a missile two three four five six seven eight nine ten ẹni sọ̀rọ̀ ah. kótó kàn yìí. àwọn onílé bẹ ìbéèrè àwọn onílé ti. bẹ́ẹ̀ ni ìbísẹ̀ tí yóò ti pọ̀ lẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni. Um, alákọ̀ọ́kọ́ uh, ní ǹjẹ́ ẹni ní ìyá ok bí a kì í kan English kọ́ wọn bá lọ́jọ́ ó ní sir can my grandmother's brother be my wali. mother. Uh, okay paternal grandmother. Ah, ok same thing náà ni ah. ok eh, ìyá bàbá òun ọmọ ọ̀yá tiẹ̀ lọ́kùnrin ǹjẹ́ o lè jẹ́ wọlé ìfọ̀hún ìyá bàbá tiẹ̀ obìnrin lẹ́nu tó ń sọ̀rọ̀ yìí sí pé ìyá bàbá òun ọmọ ọ̀yá tiẹ̀ lọ́kùnrin ǹjẹ́ o lè jẹ́ wọlé ìfọ̀hún. tí lè torí tọ́ bá dá ibi tó ń lọ nìyẹn ó nítorí pé kò sí ọkùnrin kankan mọ́ nílẹ̀ lábala ọ̀dọ̀ bàbá tí ó ṣẹ́kùn tó lè dúró ń dùn wọlé. ajib lakarib jidda ó ní bàbá ti lọ dẹni gbogbo àwọn ọkùnrin tó tún rọ̀ mọ́ abala ọ̀dọ̀ bàbá wọ́n ti lọ. àwọn tó tún rọ̀ mọ́ ti yá náà ti lọ. kò wá sọ ti yá wọ́n wò pé bàbá ni tọrẹ gbọ́n àyà ó lè dúró tí a bá gbogbo àwọn ti bàbá yẹn mọ́. ok ẹ̀gbọ́n àyà ọkùnrin khal náà ó lè duro dúró wọlé táwọn tó kàn lọ́dọ̀ bàbá tí a bá rí ok hmm. so kò ní ìdíkó sẹ lọsókè lọ́hùn yẹn. lọsókè fún lọ́hùn yẹn torí yẹn ti jìnnà jù. bẹ́ẹ̀ni kó dó ń tòsí ń bí báyìí. bẹ́ẹ̀ni kó dó ń tòsí. now so ìyẹn ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ìyá. bẹ́ẹ̀ taburo ìyá lọ́kùnrin tọjẹlẹ tọjẹ mùsùlùmí tọjẹ mùsùlùmí naam jazakum allah khairan ẹm ìkọ́nù àwọn issues tó wà lẹ́sà ẹm ọkọ tó láwọn ṣe sí lọ́wọ́ tó kù káàtó ǹjẹ́ ìyàwó ẹ̀ torí ọ̀pọ̀ ọgbà ọ̀dọ̀ ọkọ ló máa ń sábà ṣẹlẹ̀ sí hmm. ìyàwó náà máa ṣe nǹkan míì tó yẹ pé kò ń ṣe ohun tí ọlọ́wọ́n bá fẹ́ lẹ́yìn tó sọ pé ọkọ yọnu sí ọkọ wa wò pé òun ti sọ fún sọ fún sọ fún kò gbà ìyàwó náà òun lè wò pé òun ti sọ fún òun ti pé òun ti wá sí fún ṣe gbàṣàwò ṣé kó òun wò pé man satara musliman ẹni tó bá bo mùsùlùmí láṣìírí ọlọ́run bá bo òun náà láṣìírí jọ gbẹndẹl kìámọ̀ kó pa mọ́ lára bẹ́ẹ̀ ni àbí kó ké síta ní ti pé tààwọ̀ ní wàlẹ̀ gbẹ́bí wọ̀ tẹ́kọ́wá tọkọ dẹ́ ní nǹkan yìí òun ò pé kó wọn kò gbọdọ̀ hàn síta. ètí ọba mú maslaha wa hmm. masalan ọkọ rẹ̀ ibi tí ọba adẹ́dà tó ṣe lẹ́tọ̀ọ́ ó ní kò tóun ó lóun fẹ́ máa súnmọ́ ìyàwó òun nílé ìyàgbẹ́ ọdẹ máa ń dìmáàndì fún ọdẹ máa ń sọ pé tó bá sọ fún ẹnì nínú àwọn àfa rẹ̀ òun ọkọ̀ ṣé kọ́kọ́ àti kọ́ máa gbàyàn mára èwo ni ó lọ́yẹ̀jú kó kọ́ ọbẹ̀ tàbí pé kọ́ máa gbàyàn mára ṣó ti yé báyìí nìyí so gravity wọn lẹ́yìn máa wọ̀ hmm. hmm. lọ́fi jẹ́ pé àwọn kódà jazawumulọ́kẹ́ tíṣù bá wa wọ́n sọ pé ká máa lọ ná wọ́n máa ń dàgbà sí dàgbà sí dàgbà sí wọ́n ronú wọ́n pa àwọn àfa wọ́n jókòó wọ́n ṣe gbogbo ẹ̀ kó tó di wípé wọ́n wà á dájọ́ pé rárá báyìí lọ gbọ́dọ̀ yẹ àfi iṣu bá jẹ́ wípé wọ́n rí pọ́ la ẹ̀mí lọ tó fi di wípé ọkọ ó ń tẹ́tí ìyàwó rẹ̀ ó fẹ́ gbẹ̀mí rẹ̀ nítorí pé tọkọ bá ti bá a débẹ̀ wọn tá ẹ bá ní òní ṣe tó bá ṣe ń kọ́ bí àwọn náà bá ń bá a fi sọ yìí pé la tukhrijuhunna min buyutihinna ìwọ ló nílé ọkọ ni ìwọ ló fìyàwó rẹ sí ṣùgbọ́n ńgbà tó bá adẹ́dẹ́ ó júwèé léhùn kí ló pè ó nílé wọn ẹ má lé wọn kó lé wọn wala yakhrujna àwọn náà gbọdọ̀ jáde but ọ wá fi condition kan sí tó fi jẹ́ yí pé àní gbàlá àyè ó ní illa an yatina bi fahishatin mubayyina ọ wá di wípé ó ní à kí n tó lọ wọ́n balẹ̀ jẹ́ téèbù bá fẹ́ lọ yí sọ ni ọba ní pé untreating life ọkọ o lè sọ pé kò ní í ṣe gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ sí eré ni wọ́n ń pè pé a ah, kò lè gbóyà kó pa òun kí ló wá padà ṣẹlẹ̀ ẹ̀hẹ́n lójíṣẹ́ lọ́sàrà fúlàní sọ wípé má fi nǹkan aburú olóró má fi dán ọmọ ìyá rẹ wò má fi dán wò torí pé kí ni ṣẹ̀tàn ó ń rìn ní bèbè ibẹ̀ yóò ti gbà yóò bọ̀ fi ṣọṣẹ́ mọ́ ọ bá ṣọṣẹ́ tán ojú ojú gbogbo yín wà dá ètò pọkọ rẹ̀ ó ti ṣe tán kò fẹ́ kó rí bẹ́ẹ̀ torí relationship ti mẹ́ láàrin lọ́kọláya ó jù bẹ́ẹ̀ lọ ó ti ṣẹ́ tán ojú rẹ̀ tó wá dá òun náà ló gbé lọ sínú mọ́tò ó tún wà lọ sọ́spítù òun náà ló tún sọ pé báyìí báyìí báyìí ló tún júwe gbogbo tó ṣẹlẹ̀ pé kí wọ́n lè bọ́ bóun bóyá wọ́n lè bóun rí nǹkan ṣe sí kọ́ mọ́ bàá ṣe kí kọ́ mọ́ bàá lọ mo ti bọ́ pé yẹn gbọ́dọ̀ ṣọ́ra tí o fi di pé ńlá ti ẹ̀mí lọ́ba hmm, ṣẹ̀rá o pé rárá ẹ tètè fàlà sí o àwọn pọkọpọkọ ní ti òkè lọ́hùn payapaya ní tìsàlẹ̀ ń bí tọ́ba tó gbogbo ẹ̀wò náà mùsùlùmí náà bá ń tirẹ̀ àdéhùn ńlá ni. náà. jẹ́sàkùn lọ́kàn ní sọ́kàn. jẹ́sàkùn láti rẹ̀ jẹ́sàkùn. ní ọ̀pọ̀ ọ̀gbà àwọn ọkùnrin a máa complain ń pé ìyàwó àwọn ò kí ń gbọ́ràn a ní ohun tó ń ṣe yìí òun ti sọ fún ó lé 50 times táwọn ti marry ó dẹ̀ ṣe ń ṣe same thing ń pé ó ti sún òun ò ṣe mọ́ ìmí ilé lóhun ò ṣe mọ́ ìmí ó lè jẹ́ gbajú ó lè jẹ́ lílù hmm. ó lè jẹ́ ọ̀rọ̀ burúkú ó lè ràn lọ lé wọn kó máa hmm. fọ̀rọ̀ ránṣẹ́ sílé wọn ìgbà tó ń kọ́ ẹ kò yà mí lẹ́nu má sáwọn ọmọdé dàkúdà fún mi bọ́ ṣe bàtì ẹ̀jẹ̀ oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ so ìyẹn náà wọn ni à ah, ok ṣé o mọ̀ ìyẹn ránṣẹ́ lèmi náà rán ẹ lọ lẹ́yìn á mú ọ̀nà òkè kan so kí ni best way tí wọ́n fi lè manage torí there's hardly any person tell them pé and kíní tó ń ṣe òun ti sọ fún lẹ́ẹ̀mọye ìgbà nǹkan yẹn ó dẹ̀ ṣe ń ṣe lọ́pọ̀ ọgbà bí a bí ìṣesí àbí. kí ni tí ọlọ́lá jù téèyàn gbọ́dọ̀ jẹ́ kí àwọn èèyàn dúró lé lérí kí ni. sọlá barakallahu fi. ó ní wàá múrú alakabi sọlá kí ló fi kún. ọ̀sítọ́fẹ̀rẹ̀ àlẹ́ yìí. ọ̀hárà la irun nu wọ́sítọ́fẹ̀rẹ̀ àlẹ́ yìí wọ́stadìrà àlẹ́yà sùúrù tí a bá ti di pé wọ́n ní èèyàn mari tó bá yẹ pé pàǹtì sùúrù tẹ́lẹ̀ kò ní à yọ́lọ̀ wà dá yọ́lọ̀ ṣòkòtò rẹ̀ bùbá àwọ̀tẹ́lẹ̀ agbádá yóò wí láwàní rẹ̀ bàtà rẹ̀ yọ̀ wọ̀. ló fi sọ yìí pé ìsítọ́sù bí nisa xayọ ẹ fi tèmi kọ́sẹ̀ bẹ́ẹ̀ ṣe bí pẹ̀lú àwọn obìnrin kí ni gbogbo ohun tó jìṣẹ́ náà àti náà sọ fún wọn tí wọn ò tún repeat ìjà gbọ́ rí kọ́ wa sọ yí pé kọ̀ yà mí kọ́ wa rán wọn sílé láà kì í tún ṣe ìyún nìkan ó tún pa wá láṣẹ ni ó ní ká má sọ̀rọ̀ òdì sí wọn tí ó fi bí nǹkan mi tàbí ká bú wọn torí pé tó o bá ní kọ́ ọ̀ràn wọn níṣẹ́ irú èèyàn àwọn mọ̀nyún rán yẹn jù ó lọ pé à mo ti ẹ̀ tèmi <laughs> mo dúpẹ́ tèmi ọba ya kan ló wá àfa lọ ojúgbà ohun ti ẹ̀rọ ẹ ó ní ọyọ èébú lára ìyàwó rẹ̀ ìyàwó afakò títí dì òun náà wọ́n á yọ tiẹ̀ wọ́n wá yọ wọ́n wá yọ lára wọn ní a èwo lélẹ̀ wọ́n bẹ búbú wọ́n mọ gbogbo ẹ ṣe jù ọ lọ so mọ́tìẹ̀ mú nǹkan tí ó lọ bàbá wọn o lè take over obìnrin ọ̀fẹ́ kí ó jẹ́ pé òun wà relevant lórí issue kan là ntọ́ jẹ́ domain rẹ̀ òun wà relevant obìnrin tó bá wà responsible kò fẹ́ kó o jẹ́ kó o mú un feel relevant ok ọgbà kitchen lọ fẹ́ máa dáná rẹ̀ á ní àá ah, ah, kí ló dé dé ó pe rárá omi ìlè ta pánpán kọ sọ yìí pé ẹ ṣebí wọ́n lọ fẹ́ ṣe kò dénú ntí ò dénú wọn máa ń fi lérí jù kò dénú so má jẹ́ o dé level yẹn rather take over ni bàtí o bá báyà kí wọ́n kúkú lọ́mọ sùn kémi máa ṣe yìí ká change role ngbọ́ báyà náà kí wọ́n gba yẹ̀rí ń di rẹ̀ kí wọ́n gba ṣòkòtò so àwọn ọ̀rọ̀ tí ó lápa lára tí ó mú changes wá báyìí tó enforce physically because tirun kí ló jíṣẹ́ náírà sọ́làmùsùn tó rú gan kí tí ṣe tọ́ náà yẹn. ó ní kíkẹ́ ọlọ́run ọba máa bá ẹrú tó jíyàwó rẹ̀ pé jẹ́ àjọ kírun lóru ìyàwó tètè dìde òmú díẹ̀ wá ná ọwọ́ omi ó ṣe kí ni ó búlù lójú ọwọ́ ìfẹ́ omi búlù lójú ọwọ́ effective gan torí tí màmá fi ń àwọn ọmọ gan lẹ́nu bá ti mẹ́rin ọ́ yà ẹ̀jẹ̀ àwa ti di four thirty tí mo ti mú omi mọ arábò dùn wọn lójú olúkálùkù dìde ni ṣètánì yóò bu yóò lé oorun kó lọ so kí èèyàn má bàdé bí èébú téèbú bá ti ń ṣáájú ìkúùkù máa ń tẹ̀lé ni tọ́ ọ bá dẹ̀ ti bú obìnrin léèbú kan yóò gùn lé ọ̀kan tó bu yóò bu ọ ju ètò ọ̀bù yẹn lọ tọ́ ọ bá ti na juwọ́ sí báyìí lásán yóò pò nàún yóò wá dúró gidigbo kò dẹ̀ lẹ́mìí rẹ̀. wọ́n pààyàn lé ní o. wọ́n pààyàn ó dẹ̀ lé pààyàn látara rẹ̀ lóòótọ́ tó o bá dẹ̀ fi kan bẹ̀rẹ̀ ọmọ tẹ̀lé so ẹni rẹ̀ ṣe báwọn mọ́jì ó lẹ́fún yẹn be action oriented ntí o bá ṣe yẹn take over ní ti take over tó fi set standard mo ni bó ṣe kórìí kọ̀ wẹ́ mọ́ dáadáa ó tún wẹ̀ o ẹ̀jẹ̀ ọmọ náà a tó o bá ṣe yìí tó o bá di wípé ẹ sọ pé àwa náà mọ̀ wẹ̀ á wẹ̀ náà ń o kò tí ì ilé ìdá a máa change wọn yìí fẹ́ kí ẹ̀yin ó reduce àwọn ipe domain àwọn àwọn ò máa ṣe so take I change through that pẹ̀lú dùá náà àdùá ọba adẹ́dà pankó sínú yóò ṣe ti toróbìnrin mi kò sí bó ṣe lè ṣe tó yóò tán ní sùúrù but pẹ̀lú ọba adẹ́dà tó ń bá nu àṣì òun ló tó wọn mú òun náà ló dáhùn but kí mùsùlùmí ẹni tó lágbọ̀ọ́yé kọ́ mọ́ bá débi wípé ìṣesí àwọn jàìlíyà ni ó wàá máa fi ṣe é orientation nínú ilé rẹ̀ èébú ká máa kanra wọn ní lẹ́sẹ̀ ká máa ṣe ah, kì í ṣe nǹkan tó pọ́nyàn lé. Um, lọ́pọ̀ gbàsà àti strike balance láàrin obìnrin oníṣẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ̀sà pé obìnrin oníṣẹ́ tí wọ́n máa ń fún wọn mọ́ tí wọ́n máa ń kò dé kí wọ́n ilé ìṣẹ́ tí wọ́n máa ń. ọ̀ọ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ gbàjẹ́ musketi wa kí wọ́n gba ṣòkòtò ká má lè jẹ́bẹ̀ kí nǹkan lè rọgbọ. bí lẹ́yìn lẹ́sẹ̀ bí hàù. wà bí ṣẹ́dá lẹ́sẹ̀ bí jẹ̀bìrìyà. naam all soft kìí ṣe softness tó dìgbẹ̀wù dání tí wọ́n wá yọ ṣòkòtò ń di rẹ̀ tí wọ́n fi skẹ́ẹ̀tì pààrọ̀ rẹ̀ mú ọ bá yà <laughs> ìjáàbù kan bọ̀ sí yẹtí ó ó gbé yẹtí yẹtí. والتشبيه بالنساء حرام قطعا ṣùgbọ́n mọ̀dájú wípé so mi mi lè ṣe jù báyìí lọ fi mí lẹ̀ so gbàyìn ni wàá máa rèé ọ̀dà mọ́bìnú jẹ́ àjọṣe títí tí ó fi mu tòrẹ́ ní tí ó ṣe bí ọ̀bọ tí ó mọ ọ̀bọ yóò ṣe bí ọ̀bọ ni náà kì í dẹ̀ ṣe pẹ̀lú toughness ọ̀yà oúnjẹ mi dà kíni mi dà kíni kíni kíni ah, ah, dà gbogbo bí ìgbà tó pé kan bọ̀ kan yọ ni kò dẹ̀ sí machine tó dá tọ́mọ ẹ̀ dé nìyẹn machine tó lẹ́nu <laughs> so kò sí machine tó so pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni náà àti náà kókó Ah. kòmílẹ̀ kókó gbogbo ẹ̀ work so ohun tiẹ̀ láàfin ṣàríkọ́ṣe ló fi sọ pé ẹ fi tèmi ṣe àríkọ́ṣe bẹ́ẹ̀ ṣe handle àwọn obìnrin kò tún fi onítorí pé kí ni o ara ẹ̀fọn àti ogun la ti dá wọn èyí tó dẹ̀ tún gun jù nínú ẹ̀fọn olókè rẹ̀ ni gbólókè obìnrin ẹnu ìwòsí ìrísí ìròrí ìròrí wọn ò ọ̀yapa ọmọlẹ́yìn sùúrù ìmọ̀ ẹ̀kọ́ àti àgbékalẹ̀ tí ó yanjú ló fi yanjú wọn pàápàá jùlọ tó bá jẹ́ pé ó ti ọkọ kan rí ti tẹ́lẹ̀ ajá ọjọ́ pó ó lè jẹ́ pé ẹni tó filẹ̀ tẹ́lẹ̀ o ní ń fojú rẹ̀ rí àsùnmọ́nà láwọn onímọ̀lùwọ̀kì a ah ọlọ́mbọ́n nǹkan lágbájá láyé ọfẹ́ ìsọ̀tẹ̀ ni tó bá fi máa bá àwọn kékeré ni ó lè kàn sáré lé máa sunkún kí ló dé òun rántí lágbájá irọ́ ni gbogbo ẹ̀. tí ìbá ti kú. kí ni wàá máa ṣe yóò tún kìlókì. gbogbo ẹ láti fi láti fi láti fi hàn tẹ ẹni wọ́n fẹ gba nǹkan kan fà ọ mára. ikú ló mẹjà kákò. ẹ̀kọ́ kan wọn jẹ indomie tí wọ tí kò di indomie tí wọ́n wọ mọ̀ mọ́kàn jẹ́ gbogbo ẹ̀kọ́ kan náà ó de egun tí kò ní ṣe lọ kò ní ṣe gbogbo ìgbà yóò jẹ́ wọ́n tún hmm. ni ó fi mọ balance ara wọn ni ó fi mọ balance nílé ni ó fi mọ wà lively tí ó fi jẹ́ pé yanni kò sí tẹ́ ẹ̀ nílé bára yín sọ kò dẹ̀ sí tẹ́ ẹ̀ nílé bára yín ṣe. ẹni yìí ní lọ́pọ̀ ọ̀gbà inú máa ń bí òun sí ọkọ òun tí kò ṣàdáyan rí ẹ̀bọ̀ sọ pé lọ́pọ̀ ọ̀gbà inú ọkọ òun hàn máa ń bí òun bí a tó bá sọ̀rọ̀ ni àbí tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin wọn ń gbé so kí lòun lè ṣe láti fi dẹ́kun ìbínú yìí tó bá ti fẹ́ gbéhùn bẹ́ẹ̀. kọ́mọ wo pé adara rẹ̀ ló ń bọ́ sílẹ̀ lẹ́nu. ó dẹ̀ ó ti ó ní at any instance ń pé ibláyè àwọn nǹkan nǹkan tí ò ní tùmọ̀ nǹkan nígbà mi kọ̀ because I used to get angry at my at any instance with my husband what should I do to overcome the anger anytime it comes. kọ́mọ yìí pé ìyọnu rẹ̀ sóhun ó sọ má lè jáná òun so kọ́ ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ tó bá ti ń mọ̀ ìpè àlìjáná òun o pàṣẹ ọmọkùnrin yìí ni so kó mú sùúrù kó dẹ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀. tòun ti kó kírun ó gbàwẹ̀ ó nígbàgbọ́ àkídẹ̀ yẹn jú chances àti ọ̀gbẹ́rẹ́ tún slim láti. gbogbo kan rẹ̀ bá yẹn jú tọkọ tí yóò bá rí yọ náà kọ́ kò lè rálìjáná wọ̀. Hmm kọ́mọ̀ yẹn tó fi jọ pé ìyẹn kàn he ọkọ ní bí ó ṣe yẹ pé ìyẹn he àwò fẹ́ bọ́ ọkọ ẹ̀yìn máa ń ṣọ́ra. number one nah. number two ẹ máa bọ̀ ń dòsí number two sọ́yìn <laughs> number two. àkọ́mọ́. asalaamualeykum. wa aleykum asalaam tó lábàlá ká. ìjọba tó la xẹ. wa an ti fi ṣẹlá kúnlá ti fi jẹun. ọkọ ìyàwó tí ó bá fẹ́. mo fẹ́ ní dáadáa. ọkọ ìyàwó tó gbìyànjú láti máa lo hadith pé tí ọkọ bá jí lóru kó wọ́n mi sí ìyàwó ẹ̀. bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tó ti kọ́kọ́ jí ìyàwó ẹ̀ salaamualeykum ìyàwó ẹ̀ ti mọ the next thing tó ń bá fẹ́ lọ ṣe gbó fẹ́ lọ bómi yẹn bẹ́ẹ̀ ó ti kọ́ fọ ojú already. <laughs> bẹ́ẹ̀ so ibùkẹ́ bómi yẹn Eh. so kò ní kò ní dìde. Eh, ọmọ ọmọ ṣe ni. irọ́gbọ́n ò ní ọlẹ́ ní. ọmọ ṣe ni. ọmọ ṣe ni ara mi sínú àpò ní sínú gbò ó wá ti jí first instance yẹn gan tó ti mọ̀ pé eléyìí ti graduate yẹn first instance yẹn omi láti yẹn ju ara wa. Eh. so advantage yẹn ni pé wọ́n ní nǹkan kan tó o bá rí i ṣe òun ni ọmọ jí ọ létà torí nǹkan nǹkan báwọn tètè máa ń ṣe ó tètè máa ń múlẹ̀ lọ́kàn wọn sọ pé yóò ṣe ń jẹ yóò ṣe gbogbo ẹ̀ kankan tí ò bá dẹ̀ tètè jí bá ń kò ní gbogbo wọn yẹn ṣe so that tó bá ti fèyún tó bá ti dún ní mọ̀yàn ṣiṣẹ́ òní ọmọ jẹun bò báyà ngbọ wáyà wà á kàn rí ni pé from nowhere ó gbọ́ tí kìrà ń lọ wọlọmọdé wà á máa lé wà á máa lé bá so and assist ẹ fún kankan ká tètè máa sùn ká má máa tàkúrọ̀sọ ká má dẹ̀ máa pẹ́ nídìí whatsapp social media nǹkan kan yẹn tó àdánwò tó gbòde nísìnyí torí wípé ìyẹn ti repre ó ti replace Quran ní ọgọ́rọ̀ nulẹ̀ ara ọ̀wà àtún sí tọ́lọ́hún ọba lọ títí mọ́ torí social media làwọn èèyàn ó tẹjú mọ́ wọ anytime lóru tí èdè ṣe lórí ìmọ̀ kìí ṣe pé wọ́n lórí ìmọ̀ tàbí wọ́n spread ìmọ̀ rárá látara bẹ́ẹ̀ kò sí Quran so kí effect baraka ó fẹ́ri nínú ìgbésí ayé wọn so tí wọ́n bá ń ti dín kù assist rẹ̀ ó lè má tètè má sùn make sure kẹ́ ń tètè ń sùn ọpẹ́ tán po by five tí a bá fi sùn by five inshallah al by three three thirty ẹ̀ fẹ́ lè jí ọpẹ́ tán po four ẹ̀ because only ten, yẹn sùn láti be ten eleven twelve one two three five hours yóò rí sùn tọ́ba rẹ̀ take care rẹ̀ dáadáa kó tó sùn yóò jí dáadáa yẹn bá ṣeré dáadáa kó tó sùn ìtumọ̀ tí mo mí pẹ̀lú rẹ̀ lọ bá ṣeré dáadáa kó tó sùn eh, sedative tó lágbára ni tí ó bá jí yóò jí with extra energy yóò dẹ̀ tètè jí dáadáa now test it within a week then kó o fún mi ní èrò tó bá ṣẹlẹ̀. lórí à ń bisẹ́ra ẹni lójú yẹn sá ẹni tó yàn fẹ́ jí tó wá ní ẹ fọmọ ó ti ó rẹ̀ mí ẹjọ́ di five ẹ̀jẹ̀ bí ẹni tó yàn jí ń bi four sí làkújú tó ń bá di four thirty ẹ̀jí mi ó di four thirty ó sì lọ jẹ ní bá di five ẹ̀jí mi. má gbà tó bá di five thirty ẹ̀jí mi. ok. jẹ́ àsáré kíráká jí kò sùn ẹ ó dá mi kí lálẹ́ yìí yẹn. kò ní sọ bẹ́ẹ̀ kò ní sọ bẹ́ẹ̀ ó ní bọ́ bá ṣe ṣe ó ní bẹ́ẹ̀ ṣe jí omi rẹ̀. now now àwọn àgbà tó lẹ. ó ní bẹ́ẹ̀ ṣe jí omi rẹ̀. number one. ó jí romantically so yóò jí kò ní choice. asalaamualeykum. maaleykum ah, salaam tala kàrí ń pèsè. àmì lórí dáadáa àtọwọ́ náà. ọ̀sẹ̀ kìí fẹ́ bèrè kọ́sọ̀ kan ní sà. lórí kí ni àti ìyá ọkọ àti ìyàwó kọ síra wọn. a ìyá rẹ̀ ìyá rẹ̀ ni ìyá rẹ̀ tó jẹ́ gan-an ó fẹ́ ju ìyá àtìlẹ́ lọ torí sọ fún pé kọ́ńtrólù ọkọ gan bẹ lọ́wọ́ yà so ó ti kọ́ńtrólù gbogbo bàbá ọkọ àti ìyàwó ńkọ́. a bàbá rẹ tí wọn bá ní kọ sọ ma pé àyẹn lágbára. bọ́dí àkóso. torí n tó ṣẹlẹ̀ sí Ibn Umar radiyallahu anhuma ọlọ́bọ̀jì ṣẹlẹ́sílẹ̀ àlàsílẹ̀ ó ní ìyàwó mi lẹ́sìn ó dẹ̀ ní wà sọ̀rọ̀ nǹkan méjì ní gàdéyàn fífi obìnrin náà ó ní bàbá mi ní kí n kọ́ Umar radiyallahu anhu ó ní lọ́ọ̀kọ́ subhanallah <laughs> ó tún kọ́ tá ọkọ̀ sínú haid Umar náà ló tún lọ báwo ti ṣe náà sílá yìí Abdullahi ti kọ́ ìyàwó rẹ̀ sínú haid ẹ̀ náà wọ́n ló Abdullahi náà wọ́n pa ngba wọn tún kọnsida wọn tí wọn jẹ khalifa lẹ́yìn rẹ̀ wọn àbá fi abdullahi ibn umar kún tí wọn bá fi kún a ẹni tí ó bí ti abdullahi ibn umar o yóò múra nù wọn ẹ má fi kún ẹni tí ó mọ ìyàwó kọ <laughs> gbogbo ẹ pẹ̀lú hikma na so ọkọ ìyàwó tó bá gbọ́n àwọn tí máa sá tí máa sá dìnnú tó bá ti lápáláwọ ìyá ọkọ rẹ̀ lábẹ́ ní ti dáadáa pẹ̀lú bàbá ọkọ náà ní ti dáadáa yóò rọkọ chéǹjì ní ti dáadáa torí wọn ò mú bí ọmọ ni but èyàn bá wọn dúró gbàngbà láká. but tó bá jẹ́ pé àwọn òbí méjèèjì yẹn bóyá pé wọn ò tí ì pé tó nínú ẹ̀sìn dáadáa. wọn ò jẹ́ kí ni. wọn ò pé tó nínú ẹ̀sìn. ẹ̀sìn na ibi tó ti wá ṣiṣẹ́ gan tó pọ̀ lù. sàmú aleykum wa aleykum salam tó bá fi nǹkan díẹ̀ ránṣẹ́ sí wọn ẹ bá rántí wa nínú àdúrà o ẹ má bá ṣe la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ẹ bá máa ṣe ọgọgọrùn kẹtó sùn lálẹ́ tàbí tẹ́ ẹ bá jí nǹkan kan báyìí báyìí báyìí báyìí lọ́sọ̀ ọkọ náà sàmàdékun ẹ ṣe báyìí o mọmọ sísítà tó ṣe lẹ́yìn ni o in the end tí wọn bá ti wá ọkọ wa ìwọ ọ̀ràn yàn ní ìwò kúkú gbádùn tiẹ̀ òye fún yàn ní nǹkan téèyàn ó fi téèyàn ó fi súnmọ́ lọ́wọ́ ọba ìyàwó já lọ sọ́dọ̀ àfa àwọn àjàre ń gbọ́ kí ni kí ni a tún lè lò fún nǹkan báyìí ọkọ náà ló dẹ̀ kọ́ so látara bẹ́ẹ̀ ni wọ́n fi rí wọ́n fà á mára díẹ̀díẹ̀ because a gbọ́dọ̀ fà wọ́n mára assignment ni wọ́n jẹ́ fún wa assignment ni now òfin jẹ́ wípé iṣẹ́ pọ̀ nínú ilé tí yẹn gbọ́dọ̀ ṣe kó fi ráàyè lọ. ẹ̀kejì àwọn tí ó jẹ́ àwọn òbí ìyàwó ńkọ́. bẹ́ẹ̀ni ọkọ náà ó ṣègbìyànjú lórí wọn ó ṣègbìyànjú lórí wọn. ṣáà ṣáà. a kò sọ̀tọ̀ na ẹni ń béèrè béèrè kan ó ní ìyàwó àkọ́fẹ́ tó ń fẹ́ ń pé ó lọ kò sọ bóyá òun lé yí kóló òní ó ṣáà kó lé òun. ó lè yóò bá. bẹ́ẹ̀ni lórí ọ̀rọ̀ lórí nǹkan tó jẹ́ ìwọ̀ ní Islam wọn ṣàdáyan rí ẹ̀ but ó ní due to an unlawful act mi fẹ́ fẹ́ ju bẹ́ẹ̀ lọ so ó ní ìyàwó tó ń wá fẹ́ fẹ́ báyìí wọ́n insist láti mọ ohun tó ṣẹlẹ̀ tóun fi kọ tàkọ́kọ́ kóun fi mọ ohun tóun fẹ́ rárí wọ̀ kó má jẹ́ pé bó ṣe ṣe tàkọ́kọ́ ló máa ṣe ṣe tòun náà ń pé òun wá rántí hadith tàbí ní sallallahu alaihi wasallam pé kí wọ́n máa bo àṣírí ọmọ ọ̀yẹ́ tó jẹ́ mùsùlùmí ń pé ṣé kóun sọ ohun tó ṣẹlẹ̀ tẹ́ni tòun fi lọ ẹni kẹ́rẹ̀ ti mari ó ti wà nílé ọkọ míì so ohun tó ṣẹlẹ̀ mo fẹ́ kó ti clear bẹ́ẹ̀ sá ohun tó ṣẹlẹ̀ ah, tẹ́lẹ̀ tí mi yẹn fún ọ. o lè ti túbà. bẹ́ẹ̀ ni tó ń sọ. o lè ti túbà ó ṣe nǹkan báyìí ṣùgbọ́n alhamdulilah ó ti túbà nìsín. òun wá fẹ́ sọ <clears throat> nítorí pé ó fẹ́ bò láṣìírí eléyìí kẹ́dẹ̀ ni pé òun láti mọ̀ ohun torí nǹkan kan sáà ló ṣẹlẹ̀ tí ó fi di pé ó lé lọ. ntí tuntun ní láti mọ̀ ó ní tí arákùnrin yìí ò fẹ́ ó ṣe àwọn nǹkan tóun ò fẹ́ òun ò fẹ́ mẹ́nu bà tọ́lọ́wọ́n bò yọnu sí tọ́lọ́wọ́n ò yọnu sí ló jẹ́ kí pínpín ìyàwó wà láàrin àwọn bóyá tí wọ́n á túgbà nísìn pẹ̀lú ibi tó lọ òun ò fẹ́ sọ tí ó bà lórí jẹ́ ó lè má jẹ́ lórí pé ó ti lọ ó ti lọ́kọ mi ga ó lè yẹ kó ti kú ọmọ tọ́ba ti pé à ń fẹ́ lójú kọ́mọ́dé pé yẹn ó tún wá máa affect òkú lọ́rùn ìwọ náà máa gba tiẹ̀ ń bí so yá fàdúrà là ń lọ but ntẹ́ni ọ̀fẹ́ nì gẹ́gẹ́ bí ọkọ tọ́lọ́hún gba náà ò dẹ̀ fẹ́ tó pàtàkì. jazakumullahu khairan. jazakumullahu khairan yàrá. wàá dúró jazakumullahu àti bàjẹ́ bá. yẹ sá. aa. sá lórí ọ̀rọ̀ àwọn humus tí umahat tí ẹ̀mà wàsó látẹ̀kan nípa ti <clears throat> tahajud wọn tó bá jẹ́ pé àwọn obìnrin tó jẹ́ pé azen ó ń tọ́mọ lọ́wọ́ ọmọ tó ti ń tọ́ lọ́wọ́ gan ó tó bí abi méjì sí mẹ́ta ọ̀rọ̀ ọmọ yẹn kéré gan àwọn ọmọ yẹn dẹ̀ máa ń dà láàmú gan bèbè pé táìmù tó máa ń rí bí so gan kò kí í pẹ́ so tó bá di àwọn àsìkò yẹn bóyá bíi four ni o four thirty nkankan yẹn so téèyàn bá tó ní bóyá kéèyàn ó lọ tó jì aláyé gbà tí kò kìí eh, eh, ṣe agbára èèyàn ní tọ́mà tọ́lọ́wọ̀n ọba bàbá yẹn dá sí kò ṣe é tọ́ ni eh, abdullahi bin Mas'ud lóru tó bá jí á wo ọmọ rẹ̀ báyìí tó bá jẹ́ yí pé rákà kan ló fẹ́ yàn tẹ́lẹ̀ á increase ẹ̀ yí pé torí àwọn alámọ̀ọ́mọ̀jọ yìí wọlọ́wọ́n ọba ni mò ń fi tún mò ń tún increase rẹ bá ń rìn wọ́n so ìyá tó bá ti mọ̀ pé sẹ́pọ̀ bá ń lọ́wọ́ òun kó mú tí ó mú wa kó tó sùn wọ́n bá dẹ́dà àti lè má rọ̀ mí lọ́rùn torí assignment ti ń bẹ wájú yìí bá ń tọ́ wọn bá ń fi rọ̀ mí lọ́rùn sórí problem tá a máa ń wò ni a máa ń wò yí pé gbogbo nǹkan yìí physical material ni rárá sísúnmọ́ lọ́wọ́n ọba wa lórí wọn pípọ̀ ìmájú rọrùn mẹ́tẹ̀lẹ̀ ọmọ yà sọ fún mi pé mọ̀dáyìn lọ́wọ́ abisita nù ọmọ tó ń gan náà ń tọ́ wọ́n súnmọ́ mẹ́wàá gbogbo ìgbà tí màmá yẹn lò lọ́dọ̀ àwọn ojú ń ti àwọn ni mo ní kí ló dé <laughs> ó ní tí màmá bá pẹ́ tán po aago mẹ́ta ó lọ aago méjì báyìí yàrá sàlátù àwọn ọmọ bọ kurukurukuru ó ti gbé àlùwàlà yóò fa wà ṣùgbọ́n abẹ yóò dẹ̀ kí dọ̀ha. ó ní bí n ṣe ń ṣe ń gbogbo wà nù àwọn àwọn pé ìyá yìí tó ti ń wọ etí bó o ní bó ṣe ń ṣe náà nù mo á sọ mo ní ọmọ bàbá tó lẹ́ẹ̀fi ni wọ́n yìí fi lẹ́sìn àìjẹ́ bẹ́ẹ̀ ọlọ́run lọ́mọ tí wọ́n yìí bàyà torí mo mọ̀ dáadáa ọlọ́run lọ́mọ tó bàyà so àwọn irú nǹkan báwọn you know ẹjọ́ àti tọ́tọ́tọ́tọ́ ó ti pọ̀ jù láàrin àwọn brothers àti sisters ìsúnmọ́lọ́hún yẹn ó ti kéré jù náà lọ́rọ̀ wọn fi rí bó ṣe rí kò yẹn jù lọ títí so ẹjẹ́ á padà sídìí rẹ̀ so ńgbà tó ti mọ̀ yí pé situation òun nu kó tó sùn rákà òun àgbà tó lè kí tó bá fi ṣe bí ọ̀sẹ̀ kan kò ní tásìkò bá tó lóru kò ní lè sùn fúnra rẹ̀ ní òjì ọlọ́wọ́n bá yọba yọba yọba rìsẹ̀tì sí bó ṣe yẹ kó rí àwọn tó fi ṣe lákùn lọ́kẹ̀ ká má fagbára sí bọ́tì sádi ọba adẹ́dà ó nìyẹn lọ́sọ al-muzammil alladhi tarattaba alayhi umur kumi layla illa qalila ah kí ló tún sọ wọn ni inna nashiyata al-layl wa aqwamu qila so gbogbo orun kan báwọn lèyàn máa lèyàn máa tò mára wọn pẹ̀lú ọ̀gọ́lọ́wọ́ ayédèdè ní. àmín jazakumullahu khairan ẹni tí èmi àti ẹnìkan jọ ń sálọ ọ̀la. náà. so ẹ̀ ń sàlù àlá. la wà nílẹ̀ na àjọ wà nílẹ̀ na so ó wá sọ pé ìjọ gbẹdẹ àlùkìyàmọ̀ yìí pé kò sí pé. wọn náà yà wáyé wújọ náà. àmín wípé àlùkìyàmọ̀ kan bẹ́ẹ̀nbì kan wípé bí àfa àánú mọ́sálásí dẹ̀ ni ẹni tí mo sọ yìí wípé àlùkìyàmọ̀ wo ló wà níbi kan wípé téèyàn bá ti kú màmá ta kọ́tí àdísẹ́ kọ́dùkọ́mọ́ ti kìyàmọ́ tù wù ipe téèyàn bá ti kú báyìí àkìyàmọ̀ dẹnu wípé bóyá eh, ọlọ́wọ́ bó wà padà á gbé àdìdì pé irọ́ ni pé òun ò pé irọ́ ni pé ayé yìí gan pé bí ó ṣe máa lọ nìyẹn nǹkan kan tí mo wá fẹ́ fààyàn bẹ̀ ni wípé ṣé irú èèyàn báyìí ṣéyàn lè kírun lẹ́yìn ẹ̀ kí wọ́n á di ẹnìkejì náà mọ̀ ìyẹn ṣe the just of reason bóyá jẹ rin ọ ìjà àrùn so òun sọ wípé à ń sálùwàlá náà ní ní mọ́síjìd so bàtà máa ń sálùwàlá ó ní. ó ti di ó ti di ilé ìtàkùrọ̀sọ. <laughs> no ó wá sọ wípé àwọn mọ̀ sọ wípé islam islam. islam ẹ islam nìkan ni islam nìkan ni ipe gbogbo tèmi ipe view tèmi stand mi òní ipe islam nìkan náà ni ẹ̀sìn. pé that is your view. ẹ view tèmi ipe islam kan mo ní view mi kọ́ ni gbogbo tèmi náà ni wọ́n lé ipe islam yìí nìkan náà sáà ni ẹ̀sìn ipe islam nìkan náà lọ́wọ́ gbà kíníkan kíníkan. so tí mo sábà fẹ́ béèrè ni pé ṣé irú ẹni bẹ́ẹ̀ náà. <laughs> ṣé. so ti so ti jáde. ah tọ́ ó ti jáde ọ̀rọ̀ síhun ìsọ̀rọ̀ síhun ti jáde but kìí ó ní láti pè é padà sórí àìmọ̀kan ògóńgó àìmọ̀kan ni kófòrò. problem ta ni ni pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ọmọ wọn ọmọ wọn ọgbọ́n kankan yìí tó o bá rí i pé àwọn afáàn sọ yìí pé káyanjú tawhid káyanjú iman kanjú àkídà ti ń dálé lórí nù torí wípé tá a téèyàn ò bá yanjú rẹ̀ tí ò bá balẹ̀ sọ́kàn dáadáa pẹ̀lẹ́ rè ló fi jẹ́ pé sheikh islam ibn taymiya gbogbo gbìyànjú tó ṣe lérí gbogbo àwọn writings rẹ̀ ntọ́dálé lórí nù bẹ́ẹ̀ lọ́mọ kí o rẹ̀ náà ibn qayyim jawziya uh, imam nasiruddin al-albani rahimahullah tawasiya abuna fillah sheikh abdullah abdulaziz bin abdullah bin ba sheikh sọ́ọ́lì bin usaymin aminu ṣèǹkìrìtì gbogbo wọn bá àdìlà wípé ọ̀rọ̀ báyìí lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórí ọ̀rọ̀ àkídà ntòfinrinlẹ̀ ntòfinrinlẹ̀ tí wọ́n fi ń ṣe gbìyànjú ọ̀rọ̀ kashfu shubuhat táwọn jàìlíyà kó sí tíṣe abdulwahab almujaddid rahimahullah aramtawasa tó fi ń wú jáde torí kọ́kàn òde bá rẹ̀ lórí òdodo torí ẹni tí ò bá rí yanjú kò lè rọ́nà lọ o kò lè rọ́nà lọ ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n dẹ̀ ń gbé hánu àwọn náà ò tí ì rí yẹn kìí ṣe tí yẹn kàn máa gbé hánu nìkan tó gbọ́dọ̀ rinlẹ̀ nínú ọkàn ni tí ó dẹ̀ máa lápa nínú ìṣesí tí ò bá rinlẹ̀ nínú ọkàn kò lè lápa nínú ìṣesí wàhálẹ́kùn sọ́dọ̀ àwọn tòlẹ́rọ̀ tí yẹn bá fi ń ṣiṣẹ́ bí ìgbà tó ń fi ń ṣiṣẹ́ ṣe tí ò rinlẹ̀ nínú ọkàn nìfà kù lè yùn. nífàkù ọgbọ́dọ̀ nílẹ̀ lórí ọkàn irú nǹkan báwọn wa tira fún kà ìyóò tà kọ́kọ́ ìmáàmù yẹn wá tíra fún kà tàbí kẹ́ ẹ wá jòkó tẹ́ ẹ fi máa yanjú ọ̀rọ̀ dáadáa kẹ́ẹ́ sọ nìkan wọn pọ̀ ń bẹ́ o wọ́n pọ̀ ń bẹ́ gan àwọn kanda kanda ọpọ nínú rẹ̀ sì wá gan. tọ́jẹ́ yìí pé a gbọ́dọ̀ yọ títàn yìí àti iman tí ò bá yanjú ọpọlọ ò sí nínú ara yẹn nù ó dẹ̀ gbọ́dọ̀ yanjú ẹ̀sìn kan ṣoṣo tọ́ba adẹ́dà lọ́wọ́ sí ní sánmà àti lẹ́lẹ̀ òní ní Islam gbogbo àwọn ànábì tọ́ba adẹ́dà rán wa tí wọ́n ń pèpè sínú kò sẹ́nìkan nínú wọn tó sọ wípé ẹ̀sìn báyìí làwọn pèpè sí tí wọ́n ń pèpè sí ni pé ẹjẹ́ lọ bọ́dọ̀ wọn ba ẹjẹ́ amófin rẹ̀ sí ẹjẹ́ apàdà lọ sọ́dọ̀ tẹlófin ọlọ́wọ́n ọba pa amófin pàṣẹ rẹ̀ mọ́ tí wọ́n sọ nìyẹn eléyìí ní Islam so àlàyé tó jẹ kó gbọ́yé gangan nu bí ṣe ń láti títí tó dé orí náà àti kò tó ọ ọ dàgbà ní but kò ní mà èèyàn dàgbà sí so ọ ṣàánú rẹ̀ ọ wàá àsìsìtì iṣẹ́ ní ọ̀pọ̀ lọ́wọ́ rẹ̀ láti fi pè é láti fi ṣàlàyé ọ̀rọ̀ fún tí ó fi gbọ́ yé ọ àá máa bẹ lọ́hùn because ọmọ ọ̀gọ̀rọ̀ ti gbéra wọn síbi tí òun ò sí ah, masala dáìyà tí àwọn èèyàn máa tí wọ́n dẹ̀ pé kínní tí ń bọ̀ mọ̀ ya rẹ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ eh, alifajẹri ọ̀sán alifajẹri <laughs> pọ́nrán tí ọjà wo ni tí alifajẹri bá ti yọ níbì kan ó ní. ó ti yọ ní gbogbo ayé nù so ẹni tí máa sọ̀rọ̀ orí rẹ̀ kọ́kọ́ fò lọ́nà yìí pé kí ó ní àsìkò bákan náà ní gbogbo ní gbogbo ti yọ níbì kan ti tún gbogbo bí nù so ìmọ̀lọ́fẹ́ ìmọ̀lọ́fẹ́ sí so báyìí máa bá a à ńgbà tí wọ́n sọ pé ok kátó mọ àsìkò asiri agbọ́dọ̀ mọ zoor torí zilu zawal àfikún ọ̀tà pọn ọ̀rọ̀ kò ti hadith náà ló sinú nasaayi tí òjíṣẹ́ náà bá sálàm sọ directly tí wọ́n dẹ̀ ṣe <laughs> torí pé tàkọ́kọ́ yẹn ti rinlẹ̀ sí lọ́kàn ó ní hadith yẹn gbọ́ yìí láì mo ní àjẹ́ ah, <laughs> mo ní ok ọ̀tọ̀ yìí mo ní pẹ̀lú ilà o lọ́ba di gbọ́n ilà o torí tọ́ba ní hadith da'if yọ́sà ní ìdí tó fi da'if kí ni ilà tó fi da'if lọ́ba di gbọ́n mo ní sórí sórí nìsín mo ní ó ti ọpọlọ rẹ ó ti síwájú wáyù ìtí gbogbo yín náà dẹ̀ ń pariwo pé kò yẹ kó ṣẹlẹ̀ ní so kòtò tó ń gbẹ́ fáwọn èèyàn ìwọ lọ fẹ́ wọ ìnísìnyí o ti gbẹ́ sàárẹ̀ ara rẹ̀ kó o tó wá gbẹ́ otútù kóná sí wọ́n ní mo sí ìbàlẹ̀ ètò ń ṣe so kéèyàn mọ́ rò pé òun ti dé lẹ́wù kan tóun ò lè ṣiṣẹ́ tó bá ti rò pé òun dé lẹ́wù kan tóun ò lè ṣiṣẹ́ ó ti ṣì í. nàbíyulá Musa sallallahu ala nabiyina wa alayhi nígbà táwọn ọmọ yẹn wá pè é kí n lọ sọ àkírá ó ní wà lẹ́yìn kémi ó wà níwájú kọ́ ọmọ direct ni torí pé kí ni ó ń bẹ̀rù fitna ní ìsìn àwọn yẹn jókòó pẹ̀lú obìnrin tí ìṣe máa ra mu wọn wọ́n máa takùrọ̀sọ wọ́n máa dáná wọn kàn láìkì discussion pẹ̀lú sísítà yẹn ọlẹ́ ló ń lágbọ̀ọ́yé tàbí àwọn oníyàwó wọ́n máa discuss wọ́n máa chat wọ́n máa toríṣiríṣi àwọn mọ̀kànlá sáàtì tí òye kó jẹ́ wà láàrin wọn kan yóò máa ṣẹlẹ̀ gbogbo ilé ìwòsàn ìwà ni tó yẹ pé kò dẹ̀ ní lọ lásán nkó bọ́kàn nkó bára nkó bẹ́sẹ̀ nkó bá gbèsè ayé yóò kó bọ́ọ̀rùn tó gbogbo orun kan bá èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún èèyàn ṣọ́ra fún gan ọgọ́rọ̀ ń gbà míì ìkàkùkà tí wọ́n ń kà ní wọ́n lè ka ọ̀rọ̀ ya ká tó kókó lórí àwọn kan subhanallah àní à wo ìsọmọ ụba ni sọ̀kan fún mi tó dérí sọ fún mi ó wà lọ bá ń rẹpẹtẹ tí wọ́n máa gidi lèmi kan wá sọ pé àwọn èèyàn tajaddud haya àwọn èèyàn tí wọ́n lọ náà ni wọ́n padà wá ni wọ́n padà wá Babátúndé Yéyétúndé yéé ìyá nǹkan kan oríṣiríṣi máa gbogbo wọn àwọn ará tí òye tara rẹ̀ yẹn <laughs> so ó gbìyànjú ni sámú Hmm? ọba ṣe kọ́mọ̀tì hujja lé lórí náà tí ọba tọ́ba ta pọ́npọ́n kọ́ yẹra fún un. gbọ́dọ̀ jẹ́ ọgbọ́ yìí pé jẹ́ ọgbọ́ yìí pé pẹ̀lú tí ń tá a jọ sọ yìí o èmi ò ní kírun lẹ́yìn yìí mọ́. jazakallah lastly ẹ má bínú ah. married dikọ married dikọ. Ah. ìwọ ló sì jágbẹ́nu sọ fún òdẹ̀gbẹ́rẹ́ lọ́wọ́ àwórí ẹnu tí ń lé tó fi ń talẹ̀ kò ní. ejogbo lẹ́nu pa wá yìí. ẹ dà ẹni ní ọkọ òun pé ó ṣàlùkáwọ́ ni pé òun máa fóun ní owó orí òun ìyẹn dá orí òun máa fọwọ́ sọ̀dá kò ní àsìkò tó yá kò ní lọ́wọ́ ńgbà táwọn fẹ́ra ó ní nísìnyí ìyàwó wa ń béèrè ọkùnrin má dàgbé sílẹ̀ ó ní nísìnyí ìyàwó wa ń béèrè lẹ́yìn tí wọ́n ti bí tó ọmọ márùn-ún ń pé ìhàwó ni kí àwọn méjì kọ síra wọn torí pé ọkọ yìí sìn òun pé ó ti ó ti neglect responsibility ẹ̀ lórí òun gẹ́gẹ́ bí ọkọ ń mm. pé ó ti neglect ẹ̀ ó sọ torí bẹ́ẹ̀ ìyàwó náà wá ń fi ooru dun ọkọ rárá pé kò sì san rárá gbèsè gbèsè ni yóò san gbèsè ṣe ti ẹ̀hún náà ò ní ṣe tòun. rárá kọ́mọ̀ síbẹ̀ mm, kọ́mọ̀ síbẹ̀ gbèsè ni kò san but kí wọ́n gbà níyànjú kó san gbèsè yẹn. ìyẹn kọ́ sa. ìyẹn kọ́ bẹ́ẹ̀ gbèsè ni kọ́ gbọ́dọ̀ san. tó bá lóun ti sọ fún sọ fún pé táwọn ọmọ sì ń pé òun ti sọ láì òdẹ̀lẹ́ni àti san ohun tó dẹ̀ fi lẹ́tọ̀ọ́ sóhun ìṣáálì nìyẹn. ẹ ó ṣe é dìfà ó ṣe é dìfà gbèsè rẹ̀ dẹ̀ ṣe jẹ mm. but ká má jẹ́ kó fi falẹ̀ ni mm. ká má jẹ́ kó fi falẹ̀ tó àìsàn ọkọ kò ní pé kó ń má sílẹ̀wọ̀ fún bẹ́ẹ̀ni kò sí. but ọkọ ni kí wọ́n ṣe wá sí fún kí wọ́n tètè mú kó ń bẹ̀. kọ́ má jẹ́ kí kọ́ má jẹ́ gbèsè lọ́rùn rẹ̀ wọ sàárè. torí tó bá yẹ kó mọ ọmọ ń dì lẹ́yìn náà ni ó ti kọ́ńkéètì yìí. yọjẹ ya rẹ bẹ́ẹ̀ni. zakunla fẹrẹ sí number three number four. salaamaleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah. yaṣe mm, question ti fẹ́ bẹ́ẹ̀ ni. fanda ọfẹ́ ṣe mí náà bá. obìnrin tí ọlọ́run dẹ́rù bà. náà. jẹ́ pé ọpẹ máa ń pèsè àkíyèsí láti kírun. náà. ọmọ máa yí àbí kó máa kúrọ́ fún bóun ti kí. pé. ó máa ń kúrọ́ fún ọkọ ẹ̀ bí akọ ẹni kó kírun. bẹ́ẹ̀. ó lè pè lórí fún pé kó kírun kó wá kí. bẹ́ẹ̀. ó tà máa ń kúrọ́ fún. ọlọ́run wá dẹ́rù bà ọ̀rẹ́ tó yan ọ̀rẹ́ tí ọ̀rẹ́ ẹ̀ láyé. náà. ó wá mú ìyẹn lókùtúndùn ṣùgbọ́n látara dẹrù yẹn kò lè dá sùn wá wá bá ìyàwó méjì lọ pẹ̀fẹ́ wá bá yàlẹ́ ẹ̀ láti sọ pé kó òun fún. kó ọkọ fóun. kó yọ̀ǹda ọkọ fóun. kọ́kọ́ máa sùn pẹ̀lú òun. bẹ́ẹ̀ni. kó kí bẹ̀rù yẹn fi kú òun. kó fi lè kú. bẹ́ẹ̀ni. ṣé ọkọ yẹn lè gbà. no no ṣe ṣe ìyá ìyàwó kejì dẹ́ gbà. nọ ó gbà ìyàwó kan ló sọ fún. mọ́sánárì ẹ̀ dábàá ti gbà ọ́ kò sí wàhálà. àsìkò àsìkò. àsìkò tí. ọkàn rẹ̀ ó fi tí ó fi wálẹ̀ but opportunity náà kọ́kọ́ láti fi ṣe sí fún àsìkò oorun torí ní tí wọ́n kọ́kọ́ bi léèrè yẹn advice rẹ̀ kó kún fọ́pọ̀lọpọ̀ náà wá fèrè torí èyí tí ò ti máa kí láti gbà yìí response yóò ó ti dáná rẹ̀ torí tí ọ̀ràn àyàn pé àwọn náà wá kí wọ́n yẹ̀ kí wọ́n fi yanjú àwọn eré àwòrán yẹn yẹn ẹni tí ò tún wá ní nàwáfíìl náà ewu ńlá ló jẹ́ fún un so opportunity nìyẹn fún ọkọ láti fi súnmọ́ ṣe ọ̀gọ̀ọ̀rọ̀ wáàsí fún un láti fi jẹ́ kó di àtúnbí wọ́n lè má ju a week lọ two weeks torí wáàsí náà débi wípé ìgbà wọn ló fẹ́ sùn di dídà ṣé yóò sùn tínú sáré kò lè sùn tínú sáré ẹ so gbogbo wọn yìí náà á múra ẹ á prepare fún gbogbo wọn yìí náà ẹ. ẹlẹ́gbẹ̀jì sá obìnrin ọkùnrin tí ò bìkítà lórí ìyàwó àtọmọ. lẹ́bi jíjẹ mímu. bẹ́ẹ̀ni hmm. jẹ́ pé ìyàwó máa òde tán pèsè ló máa lọ láti lọ wá oúnjẹ fún ọ̀rọ̀ ọmọ ìyẹn ìyàwó. bẹ́ẹ̀ni tó bá tún gbèdé gan ìyá ọkọ ajẹ mẹ. àyè. ó ti wá sún ìyàwó ó wá ń béèrè lọ́wọ́ àfa àbíá wọ́n lè yà wọn àtọkọ ẹ̀ torí pé gbólóhùn tọkọ máa ń sọ ni pé kó ṣe sùúrù dàtìkò tọ́lọ̀ máa dùn lóhùn kò ṣiṣẹ́ nǹkan tó máa ń béèrè nìyẹn nǹkan tó máa ń tó yẹ ọkọ ìyàwó bá béèrè lọ́wọ́ ẹ̀ á máa sọ pé kó ṣe sùúrù dàtìkò tọ́lọ̀ máa dùn lóhùn ṣùgbọ́n ìyàwó àmọ́ sọ pé wọ́n yàn ṣọ̀kadà wọ́n wà máa wá irú òṣì kankan ó ti wá ó ti débi pé àwọn afárá bá wọn dá sí pé òun fẹ́ kọ̀. kí wọ́n bá sọ̀rọ̀ tí ò bá gbọ́ kó àwọn tí ó fi di játijàti ní agbègbè kó wá ń kó wá nǹkan mìíràn ọ̀gbà tó ń bọ́ kọ́ náà sọ̀rọ̀ kó lóòótọ́ sọ ni pé. ìyàwó mo ń tẹ́ sọ tí ìyàwó bá rí pọ̀wọ̀n nílé ìlú sòrò rẹ̀ mọ́ kí wọ́n yà wọ́n. Hmm. afọ̀nsẹ̀ lórí ìbéèrè alákọ̀ọ́kọ́ tí wọ́n béèrè sàn àárín kan àti mo fẹ́ mi clarification lórí ẹ̀ tí ọkọ bá fẹ́ travel nípa ohun pínpín tọkọ bá fẹ́ travel tó bá mú kanú àwọn ìyàwó lọ ṣó lè ṣe ìyálágbájájá àjọ lọ àbí kó máa yọ síra wọn ni. wọ́n cast ballot. ok wọ́n láti cast ballot gẹ́gẹ́ bí ti pilẹ̀. ok sir now tó bá jẹ́ pé nígbàdàn cast ballot ẹni tó lọ ní kó mú rè. bẹ́ẹ̀ni. wọ́n ṣe lẹ́ẹ̀kejì náà ọlọ́ni kó mú ẹni yẹn wọ́n á fẹ́ ṣe lẹ́ẹ̀kẹta ẹ jẹ́ kémi náà lọ ẹni iṣẹ́ àti lọ́lẹ́ẹ̀kejì tó bá torí tó bá ti lọ sọ́dọ̀ ẹ̀ tó ní kóun náà lọ so ẹ jẹ́ kémi náà ti ẹ̀ lọ ẹ̀ méjì náà so tó bá gbé yẹn wá báwo nìkan yìí ṣe sàn ìbáàdà ni kí wọ́n slow lára ara wọn kí wọ́n slow lára ara wọn because ọkùnrin gánà ó lè jẹ́ pé ọkàn rẹ̀ fi sọ́dọ̀ ẹnìkan bẹ́ẹ̀ni ìyẹn wà ń bẹ̀ ó dẹ̀ ẹgbẹ́ tó mú lọ tẹ́lẹ̀ gánà ó tún fẹ́ ṣe òun náà fẹ́ changes hmm. ẹ so kí wọn jókòó bára wọn sọ sùúrù ni wọn ti náà rà rà. ok n tó bá máa yanjú management ni wọn máa ṣe ok sir then zakunlá fún mi sir then ẹlẹ́ẹ̀kejì ń tó bá jẹ́ pé ẹni tó mú lọ fún bí abijọ́ lápòjò bí ọ̀sẹ̀ kan ló fi travel nǹkan dẹ̀ ó lọ ọ̀dọ̀ ẹni yìí ni oorun kàn tọ́ bá lọ tọ́ bá dé ṣé o máa switch sórí tẹnitẹlẹ yìí ni ṣé torí pé ibi tó náà ṣé ibi tí mo fẹ́ bẹ̀rẹ̀ ṣé ibi tó wọ́n tọ́ sí kan tó lọ ló ti continue ni abẹni tó bọ́kọ lọ kan tó dé ló ti continue. ibi tó tọ́ sí. ibi tó tọ́ sí. tó tọ́ sí. bẹ́ẹ̀ni tí mi gẹ́ ti bẹ́ẹ̀ lọ́nà yẹn sá afẹ́ ẹ̀jẹ̀ mú wọ̀. naam sir. ó mú naam. padà ma ti kan ẹnìkan. Ok. ẹ ti fẹ́ ní kálẹ̀ ti bẹ́ẹ̀ni so okay so okay okay ọkọ ní horiya bẹ́ẹ̀ni but kó bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn sefa fún okay láti fi láti fi manage iye rẹ̀ dáadáa hmm. kéésì hmm. díyẹn kan jáde ló fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe ju ìyàwó kan lọ sàtífíkèétì náà lọ́gọ̀rọ̀ ń gbà dání. fine sáà ni. báyìí kò àtàlà. ọlọ́wà sọ ilé ìṣòro yìí. láàrin àtẹ̀yìn náà ìbéèrè mi lórí kádàrà náà tí ẹnìkan bá dìde pààyàn náà tó mọ̀mọ́ pààyàn ṣá bẹ́ẹ̀ so táwọn èèyàn wa ń pé kádàrà ti ẹ̀rọ wọ́n bẹ́ẹ̀ kádàrà ni kádàrà nínú ẹni pé tó pààyàn jẹ̀yà ẹ̀yọ́ jẹ̀yà kí ó dẹ̀ sẹ̀sán. ok ìyẹn ń tọ́ ìyẹn tó pààyàn yẹn. ẹni tó pààyàn mhm. kádàrà ni pé ó pààyàn ẹni tí wọ́n pa kádàrà ni pé wọ́n pa ìyẹn ti lọ bá wọn ìpele tó wà tẹ̀lé kádàrá náà ní pé ń tọ́ máa má pààyàn yọ san díyà yọ san owó ẹ̀jẹ̀ tó bá máa má pa kádàrá náà ní pé kí wọ́n pa náà di tó wọ́n pọ̀ náà di kádàrá ló sọ ẹ̀rẹ̀ lórí gbogbo wọn bá. aláṣọ rẹ̀ sọ̀rọ̀ aláṣọ rẹ̀ so kì í ṣe excuse ní wípé nísìnyí ẹni tó bá lọ jí nǹkan nínú oko olóko ah kádàrá ni kádàrá ni kádàrá náà ni pé kí wọ́n gé ọ lọ́wọ́ ti. ẹnìkan béèrè sáà ó ní kí ni ìdí tí ó fi jẹ́ pé ẹjẹ̀ ń délé le number six. Yeah. Uh. Uh. Uh. Uh. Uh. Uh. Uh. Uh ṣe ní number six. ní number six. number six. kò sí kò sí seven. lára sẹ́lẹ̀. ìbéèrè mi ni pé ẹnìkan kí wọn mọ́ṣáláṣí kan lóòrùn kí ṣubú yìí ń bẹ̀ gbàtọ́ wá padà dé láti ibi tó ń lọ ọ̀rọ̀ nulé ẹni tó bẹ̀rẹ̀ lápò ọmọ Assalamu alaikum. Wa alaikum salam da labuka. Ina so ka dan shawara kan mata na ne wani abu da yake wani gaji. Iya kuri me faru? Kare walamin su ya yawa. Duk abin kai ne ka zai daga bai zai daga dage ne. Da ya ce ko guda su biyu ne? A'a da kawai a da ne. da ya gagare ka haka a shi na ka kara biyu kenan. To ki

kọ́lọ́wọ́n ọba kọ́ bá dá sí ní ti dáadáa. wàlẹ́kùn sọ́làǹtì láwọn káàtì yà wá. lórí ọ̀rọ̀ marriage náà ni. na sọ́lá àjàkárí ń pẹ́ lórí dáadáa. àmì àtẹ̀yìn. ìbéèrè mi ni wípé arábìnrin tó yẹ pé ọlọ́run fi bóyá àìsàn bàjá. na so ọkọ ṣáà ń gbìyànjú lórí àwọn gbìyànjú tó ṣe débi wípé bóyá obìnrin yẹn wá gbọ́ ọ̀rọ̀ lórí rédíò wípé bóyá àwọn kan wà ṣe dùn láìsí omi ọkọ òdẹ nífẹ̀ẹ́ sí rẹ̀

tó bá di bíi kí alifajari ó tó yọ ní wọ́kítù nuzul kọ́nyẹn náà fúlà ara ká méjì alẹ́ làkàn ìyẹn kíámù lẹ́yìn nínú sùjádà rẹ̀ gbogbo ntí bá ń dà láàmú kó mu wá do ó àwọn afáàní ó da'if bẹ̀tẹ̀ nínú nọ́ọ̀sù wa yàtọ̀ sí pé òjíṣẹ́ náà sàásìlà ń sọ yí pé dáàbò sọ̀lẹ̀ hìnà qablakum. وقربة إلى الله ومغفرات للسيئات ومنعات عن الإثم ومطرد الداعي عن الجسد ومؤمن سيوا نبا كباري وافتني أفل إل ó ní gbogbo ibi tí òun ti ń jáde lára òun mo wá ní wọ́lọ́ọ̀bá ọlọ́mọdé ń sèrú àdúrà báyìí mọ́ kí n tiẹ̀ fíìl bó ṣe ń fíìl bóyó kí n fi mọ̀ bóyó dòdò lóbìnrin sọ subhanallah ẹ̀mí fẹ́ bọ́ so mo wá mo ṣàlùwàlà mo mú rákà méjì yẹn wá lóru yẹn ó gùn dáadáa nínú sùjádà mọ́ni ìwọ ló sọ. So, lẹ́nu òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá ń pè báyìí wa wala yantiqu anil hawa in huwa illa wahyu yuha wa innaka la tukhliful mi'ad báyìí lọ sọ báyìí lọ sọ báyìí lọ sọ má wo tèmi ẹlẹ́ṣẹ̀ wo tẹ́ntó sọ àti tiẹ̀ tó fi ràn èmi ò lẹ́mìí kínní yóò kú nísìn torí ìmọ̀ẹ́nì mi ò gbé kó dìgbà mi ìsìn ni mo fẹ́ fọlọ́ bí mo ṣe ń ṣe asalaamu aleykum rahmatulahi wa barakatu ọ̀rẹ́ dìde ó ní malam <clears throat> torí àkóyè gbogbo àdáwà alókùlọ malam ni wọ́n ń pè <laughs> ó ní malam bí wàá rẹ pé náfìlà tó yẹn nísìnyí ló mú tó ń ṣe òǹkó lára that was the end wọ́lá so kí ìyún mọ́ ní ọkàn àti tí òjíṣẹ́ náà sàlám sọ lórí máa zamzam lima ṣúrìbàlà gbogbo tí ìwà mu zamzam fún ọlọ́run ọba ọba yẹn gbà bẹ́ẹ̀ kútubí bẹ́ẹ̀ ń tà <laughs> so ọ̀dọ́ tí wọ́n ní sìn mo wọ́n pé five litres ẹ̀ bọ́yá eighteen thousand àbí nǹkan wọ́n ń pè so bẹ́ẹ̀ ni eighteen thousand ten ten níjẹ́ òlójú la Lana, ok eleven ten ok kàrà fi síbi ten so and uh, bó bá mú kọ́ọ̀pù kan tó bá dà sínú goravolisi kan tójó mi ìdíwọ̀n rẹ̀ náà ni tó nígbà tí wọ́n ní àwọn Amẹ́ríkà wọ́n ní wọ́n ní ah, báwo ni omi ṣe lè wà all this while tí ò ní ní kí ni wọ́n máa ń pè é. Eh, spara jaros àbí eh, so wọ́n ní ká lọ test ẹ̀ wò nínú lab So subhanallah wọ́n wá find out yìí pé yàtọ̀ sí pé ó wà pure ẹni omi tẹ́ ẹ bá dà sí yóò sọ di bíi tiẹ̀ náà àwọn àwọn sọ yẹn <laughs> àwọn àwọn sọ yẹn so that kò mú wàlúkọ̀m sàlám tó mo jẹ́ rabá ti dẹ̀ wà lórí rẹ̀ tó pọ̀ gan masalan mo rántí pé à ń bọ̀ láti Medina so afẹ́ṣẹ́ umrah ebi pọ̀ gan but opportunity àti ṣètàwá fún gbà yẹn wà tó yẹ pé téèyàn bá fi mísì rẹ̀ ń gbà yẹn kòkó èrò máa pọ̀ ah mo bá wo kọ́ọ̀pù zamzam mo bá bu wọn náà bá wọ́n lọ sọ pé mo zamzam lè máa ṣòrí bala ebi ń pa mi dákun yóò mi a ṣe tàwáàfù tán a ṣe umra tán a ṣe gbogbo ẹ̀ mú tẹ́ ti gbàgbé pé mi jẹun ọmọ ìṣẹ̀lẹ̀ nínú àwọn afáàlálá tí wọ́n kọjá lọ a rí nínú wọn tí wọ́n sọ pé ńgbà táwọn déwájú kàábà báwọn ṣe bùsànbùsàn báwọn wọ́n bẹ̀rẹ̀ sí ṣàdúrà wọ́n lọ́wọ́ bá fún mi ní ìmọ̀ hadith bíi ti lágbájá fún mi ní ìmọ̀ fún mi ní ìpáyà ọlọ́wọ́n ọba bíi ti lágbájá Ibn Mubarak ó ní ìwọ ọlọ́wọ́n ọba nítorí jíṣẹ́ náà sàrásílám sọ ni lórí omi ìwọ ló dẹ̀ sọ́sí lẹ́nu ìwọ ọlọ́wọ́n ọba yàmíyá òun gbẹ gbangba ẹjọ́ gbẹndẹ alikiam so gbogbo àwọn ọdún kan báwọn lẹ́yìn máa fi tọrọ ló fi jẹ́ pé kọ̀yẹ kọ́ wọ́n léèyàn zamzam ajwa àti asal naam oyin oyin gidi kọ̀yẹ kọ́ wọ́n lé mùsùlùmí gbogbo àwọn ọdún kan báwọn so direct rẹ̀ sí wípé àǹfààní tíyẹn wà fún o ní pé yóò tún ṣàlékún ìmánì tọ́gọ̀rọ̀ àwọn tí wọ́n sọ pé wọ́n ń ṣàdúrà sómi rẹ̀ arúmọjẹ́ pọ̀ ń bẹ̀ tó jẹ́ pé wọ́n kàn fi ń bojúbojú ni nǹkan mí ń bẹ lábẹ́lẹ̀ tí ò ní ṣe tú o so àgbọn tí kẹ́yìn ṣe fún un. jazakumullahu khair. Hmm. olóyún apamọ náà. <laughs> àwọn question àbọ̀dà lélẹ̀ abroad. sọ́wọ́n àlùkò sọ́ra àtàlà. wọ́n di àárín ìpolówó ìṣẹ́ rẹ̀ sọ. ọkọ sọ́wọ́ ni rẹpẹtẹ. ṣe kàn kí n bá wọn béèrè béèrè ní bíi pé obìnrin tí àbí afẹ́fẹ́ bíi ìṣó ó ń jáde láti ojú ara ó dẹ̀ máa ń wá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà àfa tí àwọn abilé rẹ̀ tó jẹ́ àfa súnà ni gbogbo hadith tó mọ̀ ní pé gbogbo tó bá ti jáde ní ibi méjèèjì tí a fi ń sẹ̀gbìn pé ó ti mú àlùwàlá lọ́wọ́ pé ó lè ṣẹlẹ̀ bí ẹ̀mẹrin ẹ̀ lórí irun táwọn wá ń sáko lórí irun tó ti pé ó ojú ara wo la fẹ́ fẹ́ ti jáde tó ti ń tọ̀. iye obìnrin. bẹ́ẹ̀ni. ntọ́ bá lùwàlá jẹ́ ní ibi tó ti ń tọ̀ ó ní tọ̀ haid àti nifas istihada gan òun ní hukumu tiẹ̀ lọ́tọ̀ táfẹ́fẹ́ bá ń jáde ń bẹ̀ ó kàn jáde rẹ̀ lásán náà lè kó sí tó ṣẹlẹ̀ kó ní kankan sí pẹ̀lú ìbádà rẹ̀ tọ́ba ti já fẹ́fẹ́. naam jọ́sọ́kàn. naam. naam èmi tí mo fi fa problem ẹ̀fà fàṣà ni pé èyí tó mọ́lé lórí ni pé gbogbo ohun tó bá ti bá ti lápá lábàlábẹ̀ tó bẹ́ẹ̀ discharge táwọn obìnrin máa ń ní normal nǹkan tí ò ṣe infection èyí ẹ̀ sọ tó bá lálọ́ àlá gan-an àlọ́ lẹ́yìn tí lóbi kan ó lè máa fi wetness bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. jazakallah khair wàá fi lakun láti bẹ́ẹ̀ jẹ́. ẹlẹ́ẹ̀kejì wọn kì í máa bẹ ìyàwó ló ń kí n bó ń béèrè pé ọ̀rọ̀ máa ń pa òun àti baálé àwọn pọ̀ ọkọ wa ni òun lè sọ gbogbo ẹ̀ pẹ̀ pé tóun bá béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ tí yóò bá ní ẹ̀mí mu the way tó fi máa react báwọn bá bá tiẹ̀ jókòó síbẹ̀ ó lè dáhùn positively but voice yóò negate nǹkan tó fẹ́ mú jáde bíi. kò yóò fi hàn pé kò ọ lọ́rùn. bí jágbe mọ́ jágbe mọ́ kankan bí bukun ti wa ń pọ̀ òun wá rò wípé tọ́ nígbà tó ṣe pé náà ni. rárá àwọn ọmọ wọn lọ náà ni. ṣéyàwó ní ṣe bá wọn. ọkùnrin ló yóò rò hmm. tiẹ̀ tó ti tó borí yóò wá yóò tún mú ẹ̀kọ́ mi pé tá a bá borí ìwà náà kún kì í yóò mọ àwọn ọ̀rọ̀ wa ìyàwó ọmọ yóò gbọ́ pé ah ọ̀dà gbọ́rọ̀ tó ni wọ́n fi ń ṣe wáàsí fún àwọn ọmọ so wá ní wọ́n ń yẹpẹrẹ tó ń lójú àwọn ọmọ tó ní pẹ̀lú ìmọ̀ firú wa tó ń wù yẹn máa fi báwọn ọmọ òun sọ̀rọ̀ pé kí wọ́n yẹra kúrú wa bẹ́ẹ̀. ọjọ́ bẹ́ẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ sórí ìyá ni a gbọ́dọ̀ ṣe anything tí àwọn ọmọ fi wá máa wòyà wọn ní ìwà àbùkù bóun gan ṣe anything tí àwọn ọmọ fi máa wo bàbá wọn níwà àbùkù kí wọ́n pàṣírí wọn mọ ara wọn mọ ọ̀rọ̀ bẹdúróòmù ni wọ́n fẹ́ gbé wá síta kò dẹ̀ kó dé ta sáwọ́ àní ìhòòhò ni tí lọ́kọláya bá fẹ́ bára wọn wí kí wọ́n kọjá kọ́ mọ̀ jẹ́ pé lójú àwọn wọn tí ìyàwó bá ń ṣe mistake bẹ́ẹ̀ pé ń ṣe lójú àwọn ọmọ kọ́kọ́ kọ́ṣán rẹ̀ wípé ó lè ṣe ní ìjọjọ àwọn má bàa mi sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn báyìí lójú àwọn ọmọ mọ́ àbí irú ẹ̀kọ́ wo ló fẹ́ máa kọ́ wọn ó lè sọ yẹn láti fi pàkíyèsí rẹ̀ sí àbí tèmi náà bá sọ àwọn nǹkan kan lójú àwọn ọmọ ṣé bó ló ṣe fẹ́ fìlì so kí a fi pamọ́ sínú tóró ní stages ní management board of director ní tiwọn wọ́n bára wọn sọ̀rọ̀ nínú ilé kìí ṣe tí àwọn àwọn tó jẹ́ àwọn ọ̀rọ̀ ìyá àti bàbá àwọn ọ̀kọ̀rọ̀ míì ń bẹ wọ́n lè búra wọn lè ṣe gbogbo ẹ̀ ìyá lè sọ nǹkan kan míì ó lè sọ but kò gbọ́dọ̀ ta sí inú wọn gbàǹbí tó fi di wípé ọmọ wa máa wo bàbá rẹ̀ bákan tàbí yíyọ́ máa wo ìyá rẹ̀ bákan rárá kí wọ́n mánéjì rẹ̀ dáadáa báwọn bí mùsùlùmí ṣe mánéjì lẹ́nu kì í ṣe wípé gbogbo nǹkan ni wọ́n máa wá ìjà oko kò gbọ́dọ̀ délé láti pé wọ́n lè ṣe sí ejò sọmọ pé ejò kan wà bá ìjọ oko gbọ́dọ̀ délé tọ́ba ti san olóko báyìí ọba lọ ni àfi tọ́lọ́wọ́ bàbá gbẹ̀mí yẹn so ìjánu bẹtúrúmù yẹn ẹ má gbé wá sí kínní tẹ́ ẹ bá ń wà ní àárín àwọn ọmọ àti pé kàn náwó wọlé yóò hamim ẹ má ṣe dáadáa ẹ má ṣe dáadáa ẹ lè máa jà kẹjọ máa sùn sórí ibùsùn kẹdẹ máa ṣe dáadáa kẹ máa ṣe dáadáa but kẹ ẹ má gbèdébi tọjẹ yìí pé ẹ wà tẹ bẹẹdì fún àṣetán nínú fámìlì yìí tó fi wá di pé oní ọwọ agbára firi yóò wá máa tẹkí obìnrin mi ò ní ẹ̀kọ́ débẹ̀ ọ dàrú but ìwọ lọ máa tọọba ti fèsì tọọba ti dákẹ́ tọọba ti fèsì ìfèsì tí wọn bá fọ yóò dínú bẹ́ẹ̀ bá ṣé mo ti wọ́n ẹ pé kó má máa sọ̀rọ̀ yẹn ní gbangba mọ́ tèmi náà bá sọ sí gbangba sọ ọfẹ ọfẹ ọfẹ báyé àwọn ọmọ jẹ ni dẹkun máa kún fàdúrà fún so akádùá máa pọ̀ kéèyàn dẹ̀ máa ṣiṣẹ́ torí eh, <laughs> sheikh salih ibn Uthaymin rahimahullah ta'ala ni eh, ọ̀rọ̀ òjíṣẹ́ náà àtàlà tó ní aṣọ akíndọ̀dẹ̀ bíi wọn wọ́n fẹ́ má sí òdodo ọ̀rọ̀ tó tó so ni wọ́n sọ di aláìmọ̀ọ́sẹ̀ nísìn lẹ́sẹ̀kẹsẹ̀ nǹkan ó yí mọ́ ẹ lọ́wọ́ so tọ́ba ti ń dàbà mọ̀jẹ̀kẹ́nu rẹ̀ ọgbẹ́ pẹ̀lú zikir tí ó fi jẹ́ pé tọ́ba ti ké pe ọba adẹ́dà ọba adẹ́dà ọba kó sí nínú tọ́rọ́ ló lè kó sí wọn. jazakallah khairan then ìyàwó ilé pẹ̀lú alábàágbé kí ni ah, ìbáṣepọ̀ tó gbọ́dọ̀ wà níbẹ̀ mọ́tàlánì ó ní ìyàwó òun àwọn alámúlétí àwọn ọbẹ ọmọ gombe ni wọn hmm. christian ni wọn but wọn ń sọ ọfsa gbogbo wa ni wọn ń pe ìyàwó hausa is ẹsìn èdè ni hausa is ẹsìn. ó máa ń pe ìyàwó òun pé ah àwọn mùsùlùmí yín wọ́n tún ti pa àwọn ní ọ̀hún lónìí nísìnyá tó ń ti pè ń láti ilé gbogbo wa ni wọ́n ń pè sí àwọn oríṣiríṣi nǹkan pé kí ló dé tó ṣe wípé pípa pípa yìí ò bẹ́ẹ̀ wọn nú ọ̀rọ̀ yìí kàkó mọ́ fi lọ òun rò pé ń bá wọn sọ̀rọ̀ ni pẹ̀lú bẹ́ẹ̀ àáfà ń sọ fún pé máa rọra máa yẹra mọ́ máa fi gbogbo ọ̀rọ̀ rẹ máa hàn àbíkọ́ máa súnmọ́wó àwọn ilé ṣùgbọ́n kò lè ọ lè súnmọ́ wọn kò tẹ́ kó ṣe àlàyé ni ọ̀gọ̀rọ̀ pípa tí ń ṣẹlẹ̀ lókè lọ́n kì í ṣe mùsùlùmí nípa yẹn ó ní owó òṣèlú náà torí mọ́sálà wọ́n mú àwọn kan láìpẹ́ pẹ̀lú àwọn àbọ̀n àwọn ọmọ Ìgbò ni wọ́n mú tí wọ́n wọṣọ fúlàní pẹ̀lú ìbọn àwọn ọmọ Ìgbò ni wọ́n wọn ò tiẹ̀ gbọ́ fúlàní ẹyọ kan wọ́n ti fúlàní wọ́n mọ àwọn kan ọmọ Niger Delta ni wọ́n tí wọ́n kó aṣọ fúlàní wọ̀ wọ́n èsè fúlàní àwọn ni wọ́n dẹ̀ ń pa àyàn káàkiri so òṣèlú olóṣèlú èsè yẹn rè kò sí tí wọn ò lè ṣe wọ́n sọ̀rọ̀ kanjọ́ kan afa kan bí mi léèrè pé ṣé mo ń gbọ́ pé mo sọ báyìí ṣé òdodo mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní kí ni ẹni mo sọ mọ́ olóṣèlú lè kí ìyá rẹ̀ mọ́lẹ̀ wájú káábà báyìí ó lè kí ìyá rẹ̀ mọ́lẹ̀ ní gbangba báyìí kọ́ báyà rẹ̀ sùn lórí aburú kan tó fẹ́ òṣèlú tó o ha ha ha kó dẹ̀ gbé kúrò àǹkó bó síwájú ajẹ́rọ̀ lásìkò kó sọ pé wàláhì irọ́ ni ẹ pamọ́ olóṣèlú nù òpùrọ́ ni wọ́n ìkà ni wọ́n apani wọn wọn ò lójútì ló fi jẹ́ pé ètí ọba túbá nu wọn wọn ètàn re kìí ṣe tí mùsùlùmí ọ tara bọ̀ ẹni tó bá lóun tara bọ̀ pẹ̀lú ìsìláàmù òun rẹ́dẹ̀rẹ́dẹ́ wọn ò kórè yìí lára ah! <laughs> àwọn ẹdẹ níjọba àwọn náà ti rẹ rí <laughs> wọn jayé orí ẹdùn lórí ayélujára <laughs> wọn dá sí àti bàbá lọrùn nísìnyí you know so olóṣèlú nù but kìí sòṣèlú tọ́lọ́wọ́n ọba kó jìṣẹ́ náà sàásìlám òṣèlú tí wọ́n bá rẹ́dà kó jìṣẹ́ náà sàásìlám ní kí káwá tó nǹkan ní bọ́lọ́wọ́n ọba ṣe fẹ́ kí gbogbo olè bá a lọ déédéé so kó jẹ́ kó gbọ́ yé ọgọ́rùn tó ń ṣẹlẹ̀ kò rí bẹ́ẹ̀ torí àwọn gánà ní lọ́wọ́ àwọn kiri yóò kí lọ́hùn nǹkan bíi pípa pípa níbẹ̀ lọ́dọ̀ tàwọn náà bí tútù wọ́n ti fẹ́ máa wọ́n ti yọ bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan máa ń bẹ lọ́run náà so kìí ṣe Islam ló kọ́ ló mú yẹn wá yọ ṣàlàyé fún tí ó fi dìfọ́mátì sísítẹ́ẹ̀mù rẹ̀ tí yìí bá ṣe kó ṣe ìkọ̀nà lọ́wọ́ wọ́n gbọ́dọ̀ mọ tútù ń ṣẹlẹ̀ lókè lọ́hùn then nínú ká máa fi nǹkan ràn wọ́n lọ́wọ́ afa complain wípé òun wọlé òun ní kí wọ́n bò ń gbomi kaná ó ní kíní eh, water jug táwọn fi ń plug omi hmm. ó ní ìyá kíní tí wàá ya wọ́n hmm. wá ya ó ní eh, iná làwọn ń lò wọn ò ní ọkọ̀ rẹ̀ òsì dédé wípé yọ ọ̀rà gáàsì wọ́n wá ní kóhùn sáré yá nítorí pé yóò tètè fásitì láti wọ́n á ní ah, nǹkan nulẹ̀ òsè nǹkan irú nǹkan bẹ́ẹ̀ kìí ṣe nǹkan tí ọmọ yáyà wá ní kó ń bẹ́ẹ̀ béèrè. ó lè yáyà. ó lè yáyà. ó lè yáyà. ó lè yáyà. ó lè yáyà. ó lè yáyà. oníbọ̀ rẹ̀ tí nǹkan ó bá wà nínú hajà èèyàn yà ní nǹkan. jazakallahu khairan. ọ̀tọ̀ wọlé ọ̀ka nà káfíọ̀rọ̀. náà mo ti parí nínú ẹ̀ lọ́wọ́. sàwọn àlekún. obìnrin tó wọ hijab. náà àfọ́ àmọ́ sọ wípé bóyá nítorí àìkẹ́kọ̀ọ́ ká tó kò lé mi tí nǹkan kan bá pa òun àti níbọ̀kọ̀ tó jẹ́ ọkùnrin yóò bọ́ ta ní sí yóò sọ̀rọ̀ yóò gbìyànjú láti yé yóò tiẹ̀ fẹ́ ja karate. Ah, wọ́n rẹ̀spẹ̀tì àfọ́ àníyànjú wọ́n tó mọ̀ sọ pé ìyàwó yìí dáná omi yọ lọ́dọ̀ wọn mo rò pé nígbà tí níbọ̀ sí omi tiẹ̀ ó kò yọ sí táǹkì tọ̀dọ̀ wọn bí reduce completely ó pọ̀ tán ní ọba yín lọ́kàn láwọn ewolode tẹ̀sí wàá fẹ́ gba omi irú wa ò sì wọlé ó ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ hmm. yẹn ni madam sí wọn ló yẹ kó wá sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ wọn ò mọ̀ pé nìkan wọn ò dè pé omi ti reduce nù táǹkì bi. Hmm. ó ti sọ̀rọ̀ sí ọkùnrin ẹ̀yẹn ó ti kọjá àlà kọjá ẹnu àlà àfáwọn máa ń sọ pé ara ah, kìí ṣe wà ó ní rárá Islam sọ pé kéyìn ọgọ hmm. islam sọ pé kéèyàn ọgọ́ islam ọ̀dẹ̀ sọ pé kéèyàn yàṣà islam sọ pé kéèyàn gọ̀ ìyẹn islam ọ̀dẹ̀ sọ pé kéèyàn yàṣà because bọ́ bá sọ ọ̀rọ̀ fún ẹnìyẹn tí èso èso ṣe àṣà tó bá tiẹ̀ sọ simply wípé ah omi tẹ́ ẹ sí yẹn o ó ti reduce omi tiwa ẹ dákun ẹ bá wa adjust ẹ ó yìí mú ẹkọ wá ju wípé kó wá máa tàùn sí wọn lọ àti pé kí n sóhun lọ ẹ kó ṣe bẹ́ẹ̀ ẹ kí ó ní ìdí ẹ̀kọ́ ni yàáfó péjókòó ni yọ kọ́ lẹ́kọ̀ọ́. jazakallahu khairan ní ìparí rẹ̀ pé a rí àwọn ọmọ. ọbẹ̀ ni àwọn afáàfin gba kíyèsí wá sí i nígbà tí ọba adẹ́dà àwọn níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama tó bá ń bẹ́ẹ̀ lọ́wọ́ nàbíyìlá Isa sallallahu alaihi wa alihi wípé ṣé wọ́n lo ní kí wọ́n sọ̀wọ́ àtìyá rẹ̀ di òòṣà tí wọ́n máa bọ́ láyé kò sọ pé rárá o fọba adẹ́dà torí pé kò sọ pé rárá o fọba adẹ́dà gan àìlẹ́kọ̀ọ́ ni ó ní nkúntù kúntù faqad alimta tí mo bá sọ bẹ́ẹ̀ <laughs> ẹ mà kò fi máa ń bẹ́ẹ̀ nìkan ó nítorí ẹ máa ń ti bẹ lọ́kàn tèmi èmi ọmọ tí kọsẹ̀ tó wá máa gbé lọ́bẹ̀ adab èso mà ò ní adab adab òjò ní ìmà korokoro ní táwọn pé tójò bá sú nísìn tá a bá rí ẹ̀ nísìn alọ́lọ́ọ́lẹ́ kéw ó ṣe kínní ó ṣe kínní irun gbàálẹ̀ o múra dáadáa ó lo jáàb ó ṣe bó kurukuru èsújò nù àti ìrojò a ní èdè òjò àbí bẹ́ẹ̀ kọ́ personal interaction rẹ̀ bó ṣe ń ṣe pẹ̀lú èèyàn láwọn òkè èèyàn rẹ̀ lélẹ́yìn lóòótọ́ tí o bá fi sí ádàbò ń bẹ̀ ẹlẹ́mù yẹn ò sí kò láǹfààní òfin jẹ́ pé wọ́n fi ń pàkíyèsí gbogbo akẹ́kọ̀ọ́ ọ̀n lọ halkọ́ ọ̀n lọ tàlímàt ọ̀n lọ halakọ́t ọ̀n lọ lẹ́kẹ́ ọ̀n tó gbogbo ẹ̀ dínkù hàn nínú wà rẹ ìṣesí bí wọ́n gan ṣe ń ṣe lórí ara rẹ bó ń ṣe ń ṣe síyà bó ń ṣe ń ṣe sí bàbá bó ń ṣe ń ṣe síyàwó bó ń ṣe ń ṣe sáwọn ọmọ má jẹ́ kí ìṣe Islam kọ́ wá ti ara rẹ wá di nǹkan táwọn èèyàn máa wọnu sí torí gbogbo wa asọ́bodè ni wa asọ́bodè kan ni àbí kejì bodè ẹ̀sìn ó gbọ́dọ̀ jẹ́ ambassadọ̀ tó ṣe kí tó péye tó yanjú tó fi ní di èébú torí ìjẹ́ èébú rẹ ewu ni fún ọ ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alikiyama níjọ́ tó bá adé dọ̀sọ pé waqifuhu nahum mas'ulun ọ̀yẹ̀ dá wọn tó kólúkálukú wá ṣàlàyé bó ṣe lògbèsè ayé rẹ̀ kọba adé dà kọ́mọ jẹ́ kí tiwa bàjẹ́ ńjọ́ náà tọ́lẹ̀ ní títí ẹ bàjẹ́ lẹ́ni tọ́jẹ́ yí pé kò jẹ́ mùsùlùmí dáadáa láyé kọba adé dà kó ṣe á ní mùsùlùmí dáadáa. àjọsọ́kọ̀ lọ́ọ̀kan ṣe ní ní tó parí rẹ̀ rárá wọn ò tí ì jẹ́ kó tó wọn fi wọn ṣàlàyé àwọn nílé ara ìjẹ́ aláàbọ̀ làákẹ́yẹ àwọn náà ni wípé táwọn bá sọ̀rọ̀ sí àwọn ọkọ gbogbo ọ̀nà táwọn bá gbé ọ̀rọ̀ yẹn gbà wá kọ́ gbà bẹ́ẹ̀ kọ́ gbà bẹ́ẹ̀ ẹ jẹ́ àmọ́ example tí a fi sọ̀rọ̀ rẹ wa kíchìnì rèé omi ń gba ibi jáde ó bọ́ síbi ó ń tọ̀ síbi afa ni a ah, títí tó ti ń darí wọ́n èé tọ̀ sírú bíi bó bá tiẹ̀ fẹ́ tọ̀ bá ní tọ̀ tìgbà ẹdẹ lẹ́wọ̀ lè wọ ibẹ̀ ebi pẹ́tì tẹ̀ ń tọ̀ sí ọba sì tọ̀ sí kó o lọ dànù ó ní ara ó ní ebá àwọn ọmọ wa máa ń tọ̀ bí nígbà tí tọ̀ àwọn ìbá ti ṣe haramu. sọ́mà sọ́mà tó ń tọ̀ síbẹ̀ ṣé súnà ọmọ ni wọ́n fẹ́ kí wọ́n fi léwu lórí nísìn tọ́mọ bá tọ̀ ń bẹ̀ èèyàn lè lẹ́ǹdì ká sọ pé kó fọwọ́ gbọ́n mọ́tọ̀ bí ma ṣé ká ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà yáni oye kéèyàn máa fẹ́ fi tí èé ṣe ẹ̀ tí èé tara rẹ̀ kó fẹ́ máa fi justify aburú nù aláìní kan sí ni. Ah, jọ́sọ̀kọ̀lọ́kọ̀ ṣe torí bẹ́ẹ̀ náà ni wọ́n ọkùnrin fóònù kìíní afọ́kùn àwọn ọmọ sọ sínú epo gbóná ya ọ̀pọ̀lọpọ̀ ńgbò ra rí pé àwọn òrí fámìlì ń pè wọ́n tún ra mí bí wọ́n tún ṣe fọ́ òye ńgbò délẹ̀ kẹta òun náà ní inú tó ń bàjẹ́ lónìí torí pé òun fẹ́ sọ nǹkan tí òun mọ̀ pé yóò bí inú kí ló fẹ́ bí inú ni fóònù yìí tẹ̀ tún rà fún un níjẹta ẹ òpó òun fi sókè bí aṣọ níbi òkè ó bá bọ́ sínú ó bá bọ́ sínú kìí ṣe bóun mọ̀ ń kà gbé síbi ọwọ́ kí pé a ah, bó ṣe gbé sókè láìpọ́ tó fi bọ́ síbẹ̀ náà nù ah, ẹ mọ̀ bílẹ̀ mú lórí nǹkan tí yéye ẹ̀ mọ̀ sẹ́wọ̀n lè mọ̀ mọ̀ sọ pé kí. ọ̀rọ̀ ọ̀rùn tó bá yẹ ti fóònù ni fóònù kan wà bọ́ọ̀lì gì ni síìmù mẹ́ta ní gbà tí n bá ń dún níbí ọmọ gbọ́ǹbẹ̀ bọ́ọ̀lù gì ni sórí irú fóònù tó yẹrọ àwọn yìí ó sokùn mọ́ ó so mọ́ gànà tá bá ti pè tá bá ti tẹ nǹkan báyìí kódà wọn lọ <laughs> igi ah, subhanallah ni gita isun olùkálukú òní odó tó da ọ̀la rẹ̀ sí òun náà ni ó sọ fún ọ tọ́ba yẹ pé ẹni tó fún ní fóònù tó yanjú tó pé òun náà ni ó sọ̀ra rẹ̀ tọ́ba yẹ pé bọ́ọ̀lù gi ló fún òun náà ni ó sọ̀ra rẹ̀ torí pé kí ni kìí ṣe ní téèyàn kí èèyàn máa náwó sí gbogbo ìgbà nítorí usefulness rẹ̀ kó pẹ́ fún yẹn tó di báyìí tó ti dàbà ọwọ́ tó ti gbé wá ni ìwọ náà gbé wá tí ò ní jẹ́ tábùkù tàbí ti yẹpẹrẹ tàbí tí kì í lọ́gbọ́n tí ó fi mọ̀ pé ah òun ti ń àpà ọyẹ kó òun ó yìí àbí máa ń tọ́mọ òmí ká di tàbí ká má mẹ̀tọ́ àwọn ọmọ bá máa mójútó wọn bẹ́ẹ̀ náà ọmọ kékeré wà nísìn tọ́jẹ́ kojú ọmọ ọdún méjì lọ tí fóònù màmá rẹ̀ máa ń dún yàtọ̀ sí kó gbé lọ fún kò ní débẹ̀ wọ́n ti kọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti kọ́ bẹ́ẹ̀ ni ó ṣiṣẹ́ jú mi mo pè báyìí ó gbé fóònù màmá rẹ̀ ó ní grandpa is calling you ìmájẹ ẹni tí wọ́n pè tí èsè nàìjíríà tí èsè bí lọ́wọ́ àtọ́yẹ pé ìlú òkèèrè lọ́wọ́ wọ́n dẹ̀ gbé fún everybody grandpa ni lọ́dọ̀ rẹ̀ tó kọ́ ẹni tó bá ti pè láti nàìjíríà wá grandpa ni grandpa is calling you wọ́n dẹ̀ lọ fún màmá rẹ̀ ojú ọmọ ọdún méjì lọ ọmọ ọdún méjì mẹ́ta ẹ̀kọ́ ni ká kọ́ àwọn ọmọ yọ gbàsìkò yọ gbà sùúrù gbogbo ẹ̀ náà ni ọ gbà á try láti fún ni torí pé ládàá bẹ́ẹ̀ tó pọ̀ ìkọ́ àwọn ọmọ yìí ìmójútó wọn ládàá tíyìn ó rí bẹ́ẹ̀ èyàn onílànà wá fìlì tàwé àti tìrún torí iṣẹ́ ńlá ni torí tán bá yanjú àwùjọ yanjú ìlú ọ̀yanjú orílẹ̀-èdè ọ̀yanjú wọ́n dẹ̀ jẹ́ àpèjúwe dáadáa fún kíni fún ẹ̀sìn tó wọ́n jẹ́ ọ̀ràn ẹ̀ lórí gbogbo wa kọ́ba adẹ́dà kó fi ṣèrọ̀rùn fún wa wọ́n ní yá. na wọ́n ní. ló fi jẹ́ pé eh, hifzu tatbiqi eh, náà pa àwọn ọmọ ya wa ní ọ̀hún òdúró ní mamlakita arabiyyati saudiya kọ́ làwọn ọba kó máa bá protect rẹ̀ tọmọ bá ha Qur'an wọ́n ṣe kìí ṣe pé kọ́kàn máa ha lásán ntọ́ ha yìí kí ni túmọ̀ rẹ̀ níwọ̀ntúnwọ̀nsì ní èjì rẹ̀ bóòlù ó ṣe lò bóòlù á ṣe ronú sí bóòlù á ṣe pèpè sí níwọ̀ntúnwọ̀nsì bọ́bá ka jùsù kan ó ti jùsù àmọ́ lọ́kà ni ok ó mọ àwọn implication àwọn tó ń kà àǹkankan báwọn ló fi jẹ́ pé tí wọ́n bá ń ṣe nǹkan kan ni ah òkun ò lè ṣe kí ni kí ló yẹ ti wò ó torí pé mùsùlùmí lòun ọlọ́run bá dẹ̀ sọ báyìí nǹkan báyìí nǹkan báyìí bó ṣe yẹ kí ó rí nù ọgọrọdọ àwọn afáàrẹ ò ní rí nísìn yọkànlẹ kára ká yọkà gbogbo ẹni bọtú ò ní rí ìṣesí dáadáa kankan lára rẹ so ká padà sí dọ́nbọ̀n náà ní kọ́ba adẹ́dà kó fi sọ̀rọ̀ fún wa. àmín ìrọ́kùn lọ́kùn ní. wọ́n ní sísítà kan wà tí mẹ́nubà kẹsẹ̀ lásìkò kan sẹ́yìn pa pé albino ní sísítà yẹn ọmọ nupedẹ ni n pé Ti ó fẹ́ lọ́kọ but wọ́n bẹ̀rẹ̀ ni pé kò ní fẹ́ yàn outside the uh, um, bẹ́ẹ̀ nínú ọ̀n fi mention kí sista yẹn ni pé pé so sista yẹn wà around n pé kọ́njọ̀ kan bá wọn mention fún yín pé afẹ́rin tabakọ̀ ẹ̀ hàkọ̀ inshallah azakunlọ fẹ́ǹsì. security ni àwọn òbí máa ń fẹ́ torí tọ́ba fọmọ fún àjòjì tọ́ ìtútọ́ fọmọ rẹ pa kò ní fún ọ ní fọkànbalẹ̀ ntí ntáwọn òbí ń fẹ́ nù ló fi jẹ́ pé tí wọ́n bá fi ọmọ fún ẹ lẹ́sìn wọ́n ti fọkàn tantan ni pé pẹ̀lú ẹ̀sìn o ọkàn àwọn balẹ̀ àmọ́ náà ládẹ̀ ni ọgọ́rọ̀ ọmọ pàmò náà lálẹ́ ló fi jẹ́ pé tíyẹn bá wá ṣe àwọn ọmọ ọlọ́mọ báṣubàṣu tó dẹ̀ jẹ́ pé orúkọ ẹ̀sìn ni wọ́n fi fún yàn ewu ní níwájú ọlọ́run bá ń jọ gbé ndàlkíámà kó bá dẹ́dà kọ́yàwá ya ìjàmbá àmánà látara bẹ́ẹ̀ àti gbogbo ọ̀nà subhanaka wa bihamdika shadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيت وعلى ازواجه وذريته كما صليت على ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت وازواجه وذريته السلام عليكم الله اكبر الله اكبر